الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا الحمد لله الذي جعلني وإياكم من المسلمين أهل السنة والجماعة والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó ṣe èmi àti yín nínú ó fi wá sínú àwọn mùsùlùmí tí wọ́n ń tẹ̀lé alukur'an àti sunna tí wọ́n sì dúró lérí ojú ọ̀nà àwọn aljama'a aljama'a náà ni ojú ọ̀nà àwọn sàhábà àwọn ni jàmá àkọ́kọ́ fà nàbì káwa náà ká tó máa wá lépa bá wọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọba tí ọ̀tàn mọ́lẹ̀ sí wa lọ́kàn tọ́fà wá yọ kú nínú òkùnkùn tọ́lọ́mọba aláwa fi aṣojú ọ̀nà súnà àpadà sí ibú àti ìdìgbà tí í báyàn tẹ́yìn òfin ní ṣe súnà mọ́ kọ́lọ́mọdé ọ̀ṣẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ọlágbára ọlọ́mọba wa ọlájẹ́ kan tuntun ọlọ́mọba wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́ba gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa nínú ọ̀rọ̀ téèyàn máa ń jòkóó gbọ́ òun náà lọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú alukur'an ẹ̀rí sunna nebuwa muhammad sallallahu alayhi wa sallam sunna nebuwa muhammad sallallahu alayhi wa sallam òun náà nìkan náà lójú ọ̀nà tó tọ́ téèyàn lè tọ̀ tí ó fi wọnú àlìjánnà ọlọ́run abẹ́ nínú àánú rẹ̀ sunna náà kọ́ lọ́mọ́ mu wá kó ń bẹ́ẹ̀ kọ́lọ̀ kò fi wá ẹsẹ̀ wa múlẹ̀ kọ́lọ̀ fi ẹsẹ̀ wa múlẹ̀ gbogbo atẹ́gùn gbà ọlọ́mọdé ọgbẹ́ ní kọ̀ọ̀kan wa lọ ọlọ́gbọ́n ọlọ́run ọba wa gbogbo tí wọ́n bá ti dálẹ̀ tí àbá ti rákọ́lẹ̀ fún Al-Qur'an àwọn ọba wọn ṣe é mọ́ torí ẹ̀ láàfin jẹ́ alùsùnà gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn àbá ti rákọ́lẹ̀ nu àdìsí àbá wọn ṣe é mọ́ ìlàfin jẹ́ alùsùnà àwa bẹ̀ nínú àánú rẹ̀ gbogbo àwọn tí wọ́n sì ń bẹ lérí àdádálẹ̀ yìí bóyá wọ́n mọ̀ àbí wọn mọ̀ kọ́lọ̀ mọ́sàbá sí ojú wọn kí wọ́n rí náà súnà kọ́lọ̀ darí wọn sínú súnà àtàwọn àtàwọn kọ́lọ̀ ń ṣe gbogbo alẹ́ ní rè kọ́lọ̀ wọn fún aláti bọ̀tán dáadáa mo kí ashabul fadila àwọn àlùfáà gbàgbà tó wà níkàlẹ̀ khasatan imamuna fi hadal masjid mo kí àwọn imamu wa àti gbogbo àwọn àgbààgbà àwọn bàbá bàbá nínú mọ́sálásí mo sì kí gbogbo àwọn màmá wa mo kí gbogbo àwọn tá a jẹ́ ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin àtàwọn tá a jọ mọ kí ó bi tèmi báyìí ebi kọ́ lọ́wọ́ bá aláà kọ́ má káànú rẹ̀ kó lè rẹ̀ nìkọ̀ọ̀kan wa. ní tí wọ́n ní nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tó pàtàkì ni kọ́dà aníbùkátà sí lásìkò táwa yìí òun náà ni sifatu ahali sunnati wali jama'a àwọn àwo ni wọ́n pè ní ahali sunna wali jama'a àwọn ìròyìn wo la rí lára àwọn èèyàn tá fi máa mọ̀ pé alùsùnà wàlìjàmáà ni wọ́n. èyí lè sọ̀rọ̀ àìlórúkọ tó bá wù àmọ́ orúkọ yẹn ìjẹ́ à ń ṣiṣẹ́ sáà ń ṣiṣẹ́ orúkọ tá ń jẹ́ mùsùlùmí ìjà ní islam ìjẹ́ islam ń bẹ lọ́kàn wa sí islam ń bẹ nínú ilé wa sí islam ń bẹ nínú mọ́sálásí wa lẹ́yìn náà a ní ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam iná làwa ṣe kọ́dà ìmúra wa ìmọ̀ múra anabi ìmúra àwọn ìyàwó wa ìjọ tàwọn ìyàwó anabi ìmúra àwọn ọmọ wa ìjọ ìmúra àwọn ọmọ sàhábà ìjẹ́ lóòótọ́ hakikatan lẹ́yìn tí ń jòdòdó ṣé alùsùn náà ni wà lóòótọ́. sifatu ahli sunnati wal jama'a al-islam gbogbo wa ẹ̀jẹ̀ akọ́kọ́ lọ lè mọ̀ yí pé kò sí ìkankan tá a wá ṣe ní ayé lẹ́yìn islam ọlọ́run dá sọ́mọ̀ ọ́ dálẹ̀ fún wa ọ́ dá nítorí pé à ń bọ̀ wáyé wá ṣe islam ọlọ́run sì sọ fún wa ó sì kìlọ̀ fún wa ibi wọn dá yín fún kankan islam lòún dá yín fún a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdáyín ìdáyín wálé ayé kẹwàá ṣe kankan àbí kẹwàá ṣe mi ọlọ́run wa ma umiru illa liya'budullah ọlọ́run ní ipa yín láti ẹ̀ka wá sí kankan lé ayé àfikẹ́ mọ́ wá sí ìbáàdà ẹ̀sìn wá pọ̀ lérí ilẹ̀ kámọ́ bá dààmú kọ́mọ̀ jẹ́ pé ọ̀tọ̀ ní tá máa fi ṣẹ̀sìn ọlọ́run tó wá là mọ́lẹ̀ pé inna dina inda Allah islam àwọn ẹlẹ́sìn pọ̀ o islam nìkan lèmi ọlọ́run ọba ní kẹwàá ṣe o sọlọ́run ti ṣe tó jọba ó ṣe tẹ̀ sáàmù fún wa ó sì tún tẹ́bákù láyé ìní bèrè kankan nínú gbogbo tẹ́sí láyé lẹ́yìn Islam sọmọ pé ní tí ó béèrè ó ti sọ fún wa wọ́n ìta tó wọ́n ń fèlè aláàni yá yọ lẹ́dínlá amanu taqullah haqqa tuqatihi ọlọ́run yẹn lè bẹ̀rù èmi ọlọ́run bá bó ṣe ẹ bẹ̀rù ẹ̀ ẹ bẹ̀rù mi ò èmi mọ̀ dá o èmi mo ní mo sì lè fi yín dára tó bá wù mí ẹ bẹ̀rù mi bó ṣe ẹ bẹ̀rù ẹ̀ mo lẹ́tọ̀ọ́ sí kẹ́ bẹ̀rù mi ní gbogbo nǹkan lọ haqqa tuqatihi nìyẹn jàmá kẹ́ bẹ̀rù aláàdúgbò gbogbo nǹkan lọ torí lẹ́yìn Allah gbogbo tó kún tọ́lọ̀ ń dá ni bó láti wàá máa bẹ̀rù tọ́lọ̀ ń dá nígbà ń bẹ̀rù ọlọ́run ọlọ́run ni wala tamutunna ọlọ́run ni ẹ gbọ́dọ̀ kú illa wa antum muslimun àfi kẹ́ kú sínú islam ṣẹwárí islam tí ọlọ́run ní ká kú sínú ẹ̀ islam tọ́lọ̀ ní ká mú wá sínú sàárè tọ́lọ̀ ọba aláwùjọ àdìdé lérí ẹ̀ńjọ́ kìámà tí wọ́n béèrè lọ́wọ́ wa islam yẹn òun ni islam tá ànábì ṣe lánàá sallallahu alaihi wasallam táwọn sàábà bá ànábì ṣe kìí ṣe ìsìláàmù oríṣiríṣi táwọn ṣe ilẹ̀ yorùbá mi ìsìláàmù tọ́lọ́run ní fáṣí yẹn á ṣe wà lọ ni á wà lọ á wà á lè rí níbi kankan e, inú àlùkùránì láti rí àti hadith anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam al-islam kí ni definition islam huwa al-istislam lillahi bi tawhid òun náà ni kéèyàn ojú wájú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba tí ọ̀kan ni ọlọ́run òun lọ́ba tọ́jẹ́ pé ó gbogbo nǹkan onídàárí gbogbo nǹkan ọba yìí nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká máa ń sìn lónìkan. wọ́n lè kí yáàdù lẹ́hùn bí tọ́ a kásì máa wá máa tẹ̀ láṣẹ tó bá gbé kalẹ̀ olóńláyé ó sì gbófin kalẹ̀ ó ní báyìí ní kẹ́ máa ṣèlú báyìí ní kẹ́ máa darí ìlú báyìí ní kẹ́ máa tó òfin mi ní ẹ máa lò lérí ilẹ̀ ọlọ́run ti gbé kalẹ̀ fún wa dáhà bá sì ti lòfin ọlọ́run ìyá náà láwọn jẹ kò sí bá ṣe tó tí ò ní dàrú kò sí bá ṣe bá ṣe bá ṣe perfect tó tà padà ní kábàámà. ọlọ́run ló dá wa òun ló ní wa ká má tẹ̀lé àṣẹ ìnáwó ní Islam ọlọ́run ní máa ṣe nu Kùránì ọmọ ṣe ọlọ́run máa ṣe òun ní ṣe máa náà ní Islam kí ló dé pé Kùránì àtàdé ṣe ọmọ lọ́lọ́tọ̀ ìwọ ọmọ lọ́lọ́tọ̀ ọ ní mùsùlùmí ni ọ tó kọ́ wọn fi jẹ́ mùsùlùmí ni àbí ká máa Islam bó ṣe wà ní al wọ̀lùbàrà àtúmìnà ṣíríkì wà á nìyí ìjọba ń pè ní islam orí ẹ̀dẹ́ ká bọ́ pa bọ́sẹ̀ kúò nínú ẹbọ àtàwọn tí wọ́n ń ṣẹbọ àní ní ìṣe pẹ̀lẹ́ bọ àní ní ìṣe pẹ̀lú àwọn tí wọ́n ń ṣẹbọ kí ni wọ́n ń pè lẹ́bọ wá eh, dúdú islam gbogbo tí ìbá ti ṣe islam ni wọ́n ń pè lẹ́bọ gbogbo ẹ̀sìn tó kù lé ayé ni wọ́n ń pè lẹ́sìn ẹbọ tí ó bá ti jẹ́ islam ẹbọ lókùn tí ó ṣe kíní táwọn bá wọn gbébọ táwọn bá wọn ṣe ọdún ẹbọ ọlọ́run níjà mọ̀ láyé wa o nítorí gbogbo adà lápadà pàdé ọlọ́jọ́ kan ọlọ́run dá wa ó dá gbogbo nǹkan àwa mú nǹkan kan nínú tọ́lọ́run dá àwa fún lẹ́tọ̀ọ́ ọlọ́run ẹ̀mí wá sì balẹ̀ ẹ̀mí balẹ̀ ipò wọn ràn ṣe mo ṣe kó kankan jọ wípé kí ni ẹ̀mí ọ̀ràn ṣe láì sọ ọlọ́run ẹ̀mí ẹ̀ sì balẹ̀. alìsílám ẹ̀yọ́ ọmọ ìyá mi wúwo máa fi lè kìtàbù wọ súnà ẹ má dára ayé láàmú ìsìláàmù kò sọnù ìsìláàmù ò sọnù kò sì pamọ́ máa lọ lè kéwú tọba tí ń kéwú ní old islam alukuraani lọ́wọ́ máa kà súnà nàbì ló sì máa ké àgbọ́yé kuraani tàbí ìsìn yẹn kò gbọ́dọ̀ tako àgbọ́yé àwọn sálàf àwọn sàhábà torí àwọn ni wọ́n kéwú níwájú ànábì gbogbo òtúmọ̀ kọ̀ọ̀ládà àtàdísì ó yí àwọn dàwa lọ. àwọn ni wọ́n jòkó ti ànábì bẹ́ẹ̀ ṣe jòkó ti mẹ́tẹ́ gbọ́ mi. àwa wá dé lẹ́yìn wọn àwa wá mú àwọn àgbóyè kan wá fọwọ́ ìyapọ̀ àgbóyè àwọn sàhábà àwa là ń ṣe Islam. àsúnà ẹ̀yọ́ màyá mi súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam táwọn máa ń pariwo yẹn ìgbẹ́kájá alùsúnà onísúnà onísúnà alu sunna wal jamaa oní sunna òun náà ni pé ẹni tí ń tẹ̀lé sunna nabi wal jamaa tí sì ń tẹ̀lé àgbọ́yé àwọn sàhábà tí wọ́n fi jamaa wọ́n ní ókì ni mùsùlùmí gángan ní ìpìlẹ̀ orúkọ ẹnì kọ̀ọ̀kan wa ó wọlé ti sàmákùmọ̀lì mùsùlùmí ni ọlọ́run ní mùsùlùmí ló kọ́ yín nígbà tí eré ilẹ̀ dàrú tá nàbí lọ́tán tá nàbí lọ́tán kálukú wa kì í tó bá wù ú bọnú ẹ̀sìn ẹni wọ́n gbẹ́sìn fún ti lọ nígbà tí èso ọlọ́run yọ padà lọ ọlọ́run ti sọ fún pé wọ Muhammad innaka mayyitun wa innahum mayyitun bó ṣe wà yọ padà kú o gbogbo àwọn tó kú náà padà kú èmi nìkan ní ìníkú ibi ẹni wọ́n gbẹ́sìn fún tẹ́lẹ̀ kọ́sálà ìfọ́ tó ti kú tó wàhálà dé àbí wàhálà dé nígbà nẹ́bí lọ tán wàhálà tó bẹ́ẹ̀lẹ̀ lẹ́yìn nẹ́bí làárọ̀ dàrọ̀ yìí ìṣúwáráyè nàpá ọ̀nàfẹ̀ sírí àlùmọ̀ yóò mọ̀ wá sọ fún wọn yí pé ọlọ́run ló sọ ẹ̀fì tọ́lọ́run lẹ̀ ànábì ló sọ ẹ̀fì tànábì lẹ̀ eléyìí tó yapa tọ́lọ́run àti tànábì ní kẹ́ máa ṣe àwọn mùsùlùmí kọ̀ọ̀kan kálukú wá ní ṣéwù ṣéwù ṣéwù ṣéwù ṣéwù ti tẹ̀lé lẹ́yìn ìgbà tànábì lọ ìdí ṣéwù yẹn bá wà là kalẹ̀ òun ni wọ́n máa wá fi ṣẹ̀sìn àbí gbàgbé kí wọ́n mix gbogbo àwọn àlèfẹ́rọ́kú àbọ́ọ̀lá gbogbo àwọn tí wọ́n ti bẹ́sẹ̀ sẹ́yìn tí wọ́n ti kó nínú súnà kó nínú ìsìláàmù yẹn wọ́n tẹ̀lé àwọn èèyàn kan ni o àwọn mi jáde pátápátá nínú ìsìláàmù àwọn mi bẹ nínú ìsìláàmù ìmánì wọn ọ̀bàjẹ́ ìmánì wọn ọ̀bàjẹ́ tán ní káwí látara àwọn àwàkíwà tí wọ́n ń ṣe kíní tí wọ́n wù òtún àwọn àfáàn àwọn kàwárì lọ́pàá àwọn abrahamu nìkan yàn ah, kankan àwọn ni wọ́n wọlé ni wọ́n lè pa Usman bin Affan kìí sọ àwọn kèfèrè lọ́pàá àwọn tó àwọn mùsùlùmí lọ́dún kìrì tó pàpẹ àlífà mùsùlùmí náà àwọn ni wọ́n lọ lè panu lè ní kàtùrán lọ́wọ́ ni wọ́n dùn kan sí lọ́rùn ìyàwó rẹ̀ ní kọ́ta lóha ẹ sì pa àfáà yìí ẹ pa Usman bin Affan fa innahu la yuhi layla kulla bil Qur'an gbogbo orun Qur'an ni máa ń kà nígbà mùsùlùmí bá pa àlífà kí ló dúkù jama ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa wọ́n pa ọmọ bàkàtọ́ ọ̀bù ni àbólólè ní mọ̀jọ́sí alẹ́ wọ́n pa á ni torí wọn fẹ́ kó dodo exist ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ṣẹ́rí ilẹ̀ yorùbá yìí tá a wà yìí ẹ̀ ẹ dákun ẹ bọ́sà ìjà fura ẹ̀já fura o súnà ti di eréṣiríṣi súnà ti di oríṣiríṣi ẹgbẹ́jọdá súnà ẹgbẹ́jọdá ìlọ́pọ̀jù o kálukú sí ń pèpè sọ́dọ̀ ara rẹ̀ wípé súnà tèmi ló gbádùn jù súnà tèmi ló dáa jù súnà tèmi ló dúró déédéé jù ẹ má da alágbájá lóhùn tèmi ni ẹ tẹ̀lé ẹ má da tàmọ̀dò lóhùn tèmi ni ẹ tẹ̀lé ṣé súnà àwọn àbá àwọn ni a ṣe súnà tani wọ́n ní ká ṣe súnà nẹ́bì ni àbá tí wọ́n ní ká ṣe kankan tí bá ti sọ fún wa yìí pé ànábì ti kọ́kọ́ ṣe é ó sì wá fún wa níbi tí ẹ̀rí yẹn wà nínú kòránì àtàdísì àfáà yẹn látẹ̀lé kèyí sọ àfáà yẹn látẹ̀lé tá látẹ̀lé jẹ̀má súnà ti sọ fún wa níjẹ́ tó bá ti kẹ̀yìn sí súnà àwọn náà kẹ̀yìn sí. bó o bá kẹ̀yìn sí tó ń pé ah bó o la wa wí àwọn bàbá àwa ah, pé ah àwọn ní ẹ̀yìn wọn láti wà láti jọ ah bàbá gbàgbó lọ nìyẹn. ìwọ sì máa lọ ọmọ bá rìn àjò tiẹ̀ lọ torí bàbá yẹn kan ránṣẹ́ ọ ànẹ́bí wọn ránṣẹ́ ọ tó bá ti kílẹ̀ ẹ̀sẹ̀ nínú àdínsì tó kílẹ̀ ẹ̀sẹ̀ nínú àlùkòrán má so má bẹ́ẹ̀ ní kankan ló mọ̀ torí pé ìyípadà gbà àdánwò gbà wàhálà gbà à ń gbé àwọn yẹn lọ kọ́lọ́mọdé ọgbẹ́ni kọ̀ọ̀kan wa lọ. àsúnà ẹ̀yọ́ màyá mi ẹ̀ lè dì mú pé súnà nábì hiya islam òun gangan ni wọ́n pè ní islam wal islam huwa sunna islam gangan ni wọ́n pè ní sunna àwọn méjèèjì wọn ò lè yára wọn bọ́kàn bá fi lè yára wọn ìkejì ò ní wúlò mọ́ bàyára Al-Kùránì ni wọ́n súnà súnà ni àlàyé tá a fi gbọ́ Kùránì yé bóòlù ṣe wá ní jẹ́ onísúnà ó lè ṣe Islam láì ṣe súnà ó lè gbọ́ Kùránì yé gbọ́ súnà yé ọlọ́run ní gba ìbádà rẹ tí súnà bá kò mẹ́ bóòlù tó wá fẹ́ sáyé ẹ̀ tó fi ní ṣe súnà tó fi ní wá súnà lọ láti gbọ́ yé ọlọ́sọ̀lá alukọ́ alikarim ọlọ́wọ́ bá ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́ bá ní wa anzalna ilayka zikir ọlọ́wọ́ bá ní aṣọ zikiri kalẹ̀ fún yín alukur'ani ni wọ́n pè ní zikiri iná orúkọ kur'ani azikiri kọ́ máa ṣàlàyé fáwọn èèyàn máa nù sí ilà ilé ihim kùránì tá a sọ kalẹ̀ fún wọn ìwọ lọ́ọ́ máa ṣàlàyé kùránì tá a sọ kalẹ̀ fún wọn wàlá aláhùn yatafakkarun tí wọ́n bá ronú wọ́n bọ̀ sójú ọ̀nà kùránì àti àlàyé kíni àlàyé kùránì kí ni àlàyé kùránì jama òun náà ni sunna nabi ọlọ́run wọn máa ṣàlàyé ìtumọ̀ ẹni pé bọ́ọ̀ bá ṣàlàyé wọn ò lè gbọ́ yé bọ́ọ̀ bá ṣàlàyé wọn ò lè gbọ́ tí ń wí èmi ọkọ̀ sọ̀kalẹ̀ lódìdí ìwọ ọlọ́mọ ṣe kíni ìwọ ọlọ́mọ ṣàlàyé ọwọ́ ẹni kọ́ra nìkan ni wọ́n fẹ́ gbàgbọ́ wọ́n gbọ́ àlàyé. Suratul Nahl aya aya forty four lọ́wọ́ oṣù wa ní gbọ́ àlàyé Qur'an ọlọ́run ni wọ́n lè yàtọ̀ wọ́fù bil baytil atiq ọlọ́run ni ẹ tàwáfù bí classic àwọn ṣẹbọ àṣẹ ọlọ́run ni ká máa tàwáfù léyìn ẹ̀mí ìlú látàwáfù ọlọ́run dákẹ́ nígbà wà lọ mọ́kà mélòó ló ṣe ọ̀tàwáfù lẹ́ẹ̀mejì ẹ̀mí èjì yẹn ń gbólójú ní nínú sunna ànábì lọ tàwáfù lẹ́ẹ̀mejì ọlọ́run ní ẹ̀mejì ni ká máa tàwáfù kò ní sínú kura dípò ẹ̀mejì ni ọkàn ní tàwáfù ẹ̀yọ́ màyá mi ọlọ́run wọn tó bá ti jọ jímà يا الذين العمر إذا نودي لصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع تبعد تنجو جمع ẹlẹ́kí jímà ọlọ́run ní ẹlẹ́kí jímà ọlọ́run sọ yẹlá kàtàkì nígbà adé masalasi lànàbí ní méjì lọ́lọ́ ní àkì tàbí ń sọ àlùkọ́dì kalẹ̀ tàbí ń sọ súnà kalẹ̀ Allah ọwọ́ àṣẹ kéwúké òun pé àlùkọ́dì ọ̀sọ́ ọwọ́ adé jímà ọwọ́ ń kíráka tó wọ̀ tó àwa ní wọná. ọlọ́run ti ń sọ alukur'an kalẹ̀ òun náà ní sọ bayani alukur'an kalẹ̀ ló fi ní wa ma yantiqu anil hawa muhammed ní sọ ìfẹ́ nú ìfẹ́ nú tèèyàn kò ní sọ o huwa illa wahyun yuha níta bá ní kọ́ máa sọ fún yín náà máa sọ fún yín àwọn alání kọ́ máa sọ Kùránì fún yín àwọn alání kọ́ máa ṣàlàyé fún yín fún náà àtọ̀dọ́ lónìí tiwa àwa ni wọ́n gba súnà gbọ́ òye sá súnà kí ló wá fẹ́ jẹ́ àlù náírì ni ẹ̀ àlù bídà ló fẹ́ jẹ́ yẹn gbogbo àwa mùsùlùmí àgbáyé pátá lágbọ́dọ̀ jẹ́ mùsùlùmí àlù súnà ẹ mọ̀ máa rò pé àlù súnà ẹgbẹ́ kan ni tí wọ́n fàyọ lára àwọn mùsùlùmí téèyàn máa ronú pé bá wù mí wù mí mo lè fún wọn lẹ̀ mo lè lọ́mọ méjì nu wọn kí mi sì máa ṣe tèmi lọ ibi àlù súnà gbogbo mùsùlùmí ayé lọ́gbọ́dọ̀ jẹ́ alùsùnà torí gbogbo wa là ń tẹ̀lé ànábì àbá muhammad wọ́ọ́lé ọ̀la àwa ọba muhammad wọ́ àwọn bàbá wa tó ń kọ́ láti kéke ẹni ẹni tó gbà fún sọ ọba wọbẹ̀ àwọn náà wá ní muhammad àwọn ọmọ tẹ̀lé kò sílẹ̀ kéwù kan nílẹ̀ yorùbá tó wò pèpè pé alùsùnà làwọn kò sí ìjọ kan nínú àwọn ìjọ mùsùlùmí tó wò ní erésùnà làwọn wà kò sí ẹgbẹ́ kan nínú àwọn ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ tí wọ́n máa sọ pé ànábì làwọn fi ń tẹ̀lé ṣé bẹ́ẹ̀ lọ́wọ́ rí ṣé bẹ́ẹ̀ lórí ìjọba kódà àwọn míì wọ́n sọra wọn ní alùsùnà orúkọ gẹ́gẹ́ ni wọ́n ń jẹ́ pé ẹgbẹ́ tà ń jẹ́ ní òsì tẹ̀lé súnà èyí sọ̀rọ̀ ẹ̀ ní àwọn ni jamaatu muhammadiya nígbà wọ́n dákọ̀ muhammad yẹn ṣe wọ́n ti wá ní pé òun tẹ̀lé súnà ó ní ìgbà tá a bá túṣẹ̀ rẹ̀ wò tá pé ó ṣe déédéé tó wà ní Kùránì àti ó ṣe déédéé tó wà nínú hadisi látọ̀ máa pè ọ́ ní mùsùlùmí alùsùnà. aláàlìbàṣọ́lì rọ́bì kàwọn ní har ọlọ́run bá ní ẹni kírun kẹsì fẹ́ràn léyà adéyídì rákàmírù lákìyídì jaba àdébì lóyún méjì lọ́lọ́run ní ká mọ̀ kí kọ́lá ọlọ́run ní ká kọ́ kírun ká tó ṣe wútúbà gbogbo ẹ̀ pátápátá ọlọ́run bá aláàlì ń sọ kalẹ̀ rùn ọlọ́run ni apẹran wọ̀lìbúdùnà jẹ́ àná alákùnrin ṣááìrì ńlá ọlọ́run ni ẹpẹran ẹpẹran léyà ẹ̀sìn ni ó tó àwọn ẹran oní ọwọ́ léyà nínú ayàwó lọ́wà ó wọ̀ nínú àdíìsì àti tọ́pọ̀ àdíìsì lọ láàfin ní ládàá léyà ó wá tọ́pọ̀ àdíìsì oníwò ṣe súnà owó ló súnà ọwá lọ lè mú ẹran tó mú kùn ẹran tí ń wò bàdẹ̀ bí àwọn òyọ ọwá lọ lè pa ọwá lọ ní ládàá táàdé bí sì ọlọ́run ni wájú ìdìbò hàn ọlọ́run ní àwọn obìnrin tí wọ́n bá gbọ́rọ̀ tẹ́ bá wá sí fún wọn tẹ́ yàn wọ́n tí wọ́n gbọ́ ẹ̀nà wọn ẹ̀nà wọn yẹn jàmá tẹ́ pé àyà kọ́ àti dókílà ni tòun bó láti nà wọn nílùú wọn pa torí alábùkù ni wọn ọ̀pọ̀lọpọ̀ wọn wà láàánú wọn. ni wọ́n ti dìbò hàn yìí tẹ́ kò sì gbọ́dọ̀ kò gbọ́dọ̀ lé kò gbọ́dọ̀ pọ́n kò gbọ́dọ̀ wú kò gbọ́dọ̀ ta kò gbọ́dọ̀ ró tó gẹ́rọ mú bàrẹ̀ lẹ́yìn nìyẹn tí ò ní lapa tí ò ní níyè tó bá níyè wàhálà ti bá ọ tí ìyàwó rẹ bá níyè wàhálà ti bá ọ ó yẹ sálù súnà tó gbádùn ó tí kò nu sàlámù àmọ́ yẹ sálù súnà tó ṣe kíní tó gbádùn tó bá ní yọ bẹ́lí ti síyàwó ọ̀rọ̀ náà lọ́sọ tí ọba wọ̀ mọ̀ gba mọ́sálásí lọ ìgbà tó fi dé inú rò ti rọ̀ kò sí bírọ́dà kan tí ń ṣe súnà tó gbádùn tí wọ́n máa gba ájà lọ́wọ́ rẹ̀ nígbà mi lálọ́ọ̀dì náà wà gbà ájà ti lò nìkan lálọ́ọ̀dì ó já wọlé yóò bẹ̀ ẹlẹ́ha nínú aṣọ ara àfáàyè kò mọ tí ń ṣe mọ́ wọ́n gbé wọlé gáàsì wọnú súnà súnà yìí súnà yìí ló kù onìkan ló kù onìkan ni ọkọ̀ ọ̀la àsúnà tó sẹ̀fínà tó nù onìkan ló kọ̀ táwọn èèyàn fẹ́ wọ́ọ̀sì tó fi là á agbami tá a wà tí ọkọ̀ yẹn ń bẹ lérí ẹ̀ àwọn agbami yẹn ní agbára tí àdàmàdé súnà ti pọ̀ súnà oríṣiríṣi ọwà ọwà wà fọ́ọ̀sì láti tẹ̀lé nìkan èyí tó wá ń sìn yẹn tó o bá kéwú o lè dá òdodo mọ̀ nínú rọ́ kọlọmọsá ìsànú ẹni kọ̀ọ̀kan wa súnà òun ló sọ fún wa yìí pé alimọ́lìjà fi dín ìsìlámù bí pé àwọn ibi tá a ti mú ẹ̀sìn wa ọ̀nà méjì náà ni àwọn ọmọ onílẹ̀ Al-Qur'ani àbí ọlọ́run bá ní wà kírun sọ́lá ẹ kírun ọlọ́run ti ná kírun ti làmẹ́rẹ̀ lódìdí bóò láti kírun àmù nínú kíní nínú súnmùlà sọ́ọ̀ ló ní ẹ̀sìn kan mọ̀ tẹ́wọ́ ẹ̀sìn kan mọ̀ tán ẹ̀sìn Allahu Akbar lẹ́yìn náà ẹ̀ka dọ́wọ́d ìsìtẹ̀fẹ́ lẹ́yìn náà ẹ̀sìn àwọn òdùbí kọ́ wá ní ìwé sáà lùsùn ń kírun ni ọ alùsùn ni ọ́ tọ́ ọba ti ṣe ti ń ba súnà èyí tí padà wá gbogbo ẹni tí ń feri gbálẹ̀ òun kọ́ ni wọ́n kà sínú o gbogbo ẹni lọ́wọ́ múra lọ́wọ́ mọ́kà ni alùsùn o gbogbo àfáà ti ṣe wá àti ni o gbogbo ẹni onírúgba kọ́ ni àìlù súnà yìí kìí ní ní kìrìẹ́tì ẹ̀ kìí wọ lọ́sọ̀ fún wa alukọ̀rádà àti súnà ni ó júwe wípé àìlù súnà ni wà bí èyí ṣe àìlù súnà. ọlọ́run ní fàyín tẹ́lẹ̀ záàtún fi ṣe ọlọ́run bá ní ti ìtàláfún fi ṣe tí ẹ bá yapa lérí ọ̀rọ̀ ẹ̀sìn kan ẹ yapa lérí ọ̀rọ̀ ẹ̀sìn kan àwọn kan ní ọ̀dà àwọn kan ní kò sí kíní kò ọwọ́ àjọrò ẹ̀sìn kì í sọ̀rọ̀ ayé o kì í sọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ẹ̀sìn ìbáyé tàn náà zàtún fi ṣe àrífìdíìn ọlọ́wọ́n bá ní ẹ̀wà àmọ̀ yìí tẹ́ ṣe mọ́ ọlọ́wọ́n bá ní fàdó dúhú ìlàlá ẹ padà sínú koran ẹbí mi mọ lẹ́sìn bí tẹ́ fẹ́ ṣe ìyẹn ìléwù ń bẹ́ wọ́n rọ̀ sùn àbíkẹ́ wọ́n rọ̀ sùn wọ́n rọ̀ sùn àti náà pè ní wà kìí sẹ́yọ ọ̀kan méjèèjì ẹgbọ́mìyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ ọlọ́run náà ló ní méjèèjì ọlọ́run ní wọ́rọ̀sù lẹ́yìn náà ẹ tó wá lọ sọ́dọ̀ ànábì ẹ lè gbọ́ àlàyé tí mo ṣe kí ni tí mo sọ fún yín níbi tí súnà lágbára dé nígbà míì gan ọlọ́run ọba aláwọ̀ ní sọ sínú kùránì rárá ànábì dọ́kà ní ẹ̀jẹ̀ àṣẹ báyìí ọlọ́run ní àṣẹ báyìí kò dẹ̀ sínú kùránì ẹgẹ́ bí ẹranko mọ̀ àlàkíkọ́ súra olówà sọ́wọ́ nígbà tó ti rinú Kùránì sí wò nílò tábà wọ́n ń sọ àwọn àdísì kan fún wọn nínú alukọ̀rán àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe àníbi nílò kò tó yẹn gbọdọ̀ kọjá àkókò ẹsẹ̀ má ẹ̀sìfàlà mílẹ̀ kàbẹ́rẹ̀ mílẹ̀ ìzáàrí fọ́fin náírà àdísì sàhí àdísì tọ́lá àfíà ni sísọ kòtò ọkùnrin bá kọjá àkókò ẹsẹ̀ àbáṣọ tọwọ́ àníbi ni yóò wọ ẹnẹ́kó tó wà jẹ́nà àfitọ́lọ́ máa yọ̀ǹda ẹ̀ kó mọ nínú wàlímà ìyàwó wàlímà nìka nínú súra wò lọ́wọ́ kájòkó wàlímà àbí kìí sẹ́sì alìnú nìka ha òdòrí bó dúfú àdébì ní ẹjẹ́ wọ́n mọ̀kọ́ sí ìyàwó àkójọ náà kọ́ ànìká fil Qur'an ọlọ́wọ́n ní fanki òhun nàbí ìdìnnà alihin ọlọ́wọ́n ní ẹ̀fẹ́ àwọn obìnrin pẹ̀lú yọ̀ǹda àwọn bàbá wọn bàbá wọn ní ó sọ pé mo fọmọ yìí fún ọ wọn náà sọ pé gbàá àdáwò kan tó tún délé ayé ni ẹ ẹ lọ bí igi wọn ò ní so igi tẹ́fì táwọn afọ́ túká ẹsẹ̀ máa rán àwọn afọ́ àdédé pé ẹ̀ tí so igi a ní àso igi ha ṣebí àti àti ṣe mọ̀ mi mọ́. bàbá ìyàwó gbọdọ̀ lanu sọ pé mo fọmọ fọ lẹ́yìn náà ẹni tí wọ́n fún náà sọ pé mo gbà á àwọn méjì ó kéré wọ́n jẹ́rìí ọkọ fún ìyàwó yẹn sọdá kí lẹ́yìn ìgbà tí wọ́n ti yọ ní ṣe pé àwọn jọ fẹ́ra wọn ní igi ṣe kíni lọ́ba so ọlọ́run ni ẹ sọ yìí wàlímà nìka nínú sọ́ra wò lọ́wọ́ ó wà ní sunna nàbí tá a sì ń ṣe ẹ̀yin náà ń ṣe tọ́rọ̀ bá wá dọ̀rọ̀ ẹ̀sìn tá a bá wá ń sọ pé eléyìí náà ẹ̀sìn nínú sunna lọ́wọ́ ẹ máa bẹ̀rẹ̀ pé ayé àwọn kò sínú kura ṣẹ́ni pé ojú dúdú ni ẹ tí ó bá ti ní kí ní ẹ̀sìn ni kí ló bẹ̀rẹ̀ ó ní is it from Quran or from sunnah. nítorí béèrè nìyẹn tọ́ba jẹ́ inú súnà ni ó ti wá wádìí pé is this sound hadith or weak hadith torí ànábì ọ̀sọ̀rọ̀ tó le àwọn èèyàn ni wọ́n parọ́ mọ́ ànábì àbáwọn míì tí wọ́n gba ọ̀rọ̀ wá tó jẹ́ pé kò kílẹ̀ sí wa pé wọ́n jẹ́ èèyàn tó dúró déédéé làwọn afá ti yanjú hadith sahih wọ́n yanjú hadith da'ifa ní wàhálà lórí yẹn náà àwọn afá ti bá wa yanjú ẹ̀ Sheikh Nasir Al-Albani rahimahullahu ta'ala rahmatan wasa muhaddith al-asr àtàwọn afáàmì náà tó mọ̀ nípa àdí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni agbáwẹ̀ àbí ẹni tí ń ṣe háyídọ̀ ẹni tí ń ṣe háyídọ̀ kò lè gbàwẹ̀ ọlọ́run sì sọ àbọ́lọ́run sọnù kwá fún ẹni tí wọ́n ṣe háyídọ̀ lè gbàwẹ̀ ẹni tí wọ́n lè jẹ́ nífàsílẹ̀ ò lè ẹgbàwẹ̀ ọlọ́run sọ kutiba alaykum siyam ọlọ́yẹ́ ní kẹgbàwẹ̀ tọ́wọ́dún kùrán nìkan lọ́wọ́ àti ìbùtò lóòṣe súnà ẹni ṣáìdọ̀ náà wọ́n gbàwé ni àbí súnà lọ sọ pé oyé ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ gbàwé ìyàwó Aisha ní àwọn èyí gbàwé àìsí kírun tá a bá ń ṣe ṣáìdọ̀ lọ́wọ́ àmọ́ àmọ́ ń san ààwẹ̀ padà ìrún láì ṣe kíní láì san kí la fi balance sí jẹ́ mọ́ súnà tó àgbóyè yẹn ti sọ̀kalẹ̀ yìí pé alìsílámù wà súnà wà súnà ìsìlámù bí ìbá tún dàrú mọ́ lọ́wọ́ tó ọ̀rọ̀ rẹ̀ dọ̀wọ́ ọlọ́run ọdọ̀dọ̀ ọlọ́run èmi ti sọ tètè mi ó sì ti kílẹ̀ àṣọ bí mo ti sọ yìí nígbà tó wá rí pé a lè rẹ́sìn ṣe àfikà ṣe súnà nítorí wá kù ni pé anabi wa muhammadu sallam anabi ni mójútó quran anabi ni mójútó quran nígbà tó wà láyé tó bá dàrú wọn lè bá a yọ sàlàyé ànábì ní mójú tó bayani lu Qur'an hadisi rẹ̀ ànábì ní sọ tí wọ́n bá ti gbọ́ Qur'an àwọn sàhábà àwọn ń lọ nìyẹn tí wọ́n bá ti gbọ́ hadisi wọ́n ń lọ nìyẹn tí wọ́n gbọ́ hadisi wọ́n gbọ́ Qur'an wọ́n ń lọ nìyẹn ọ̀kan nínú méjèèjì àwọn bẹ̀rẹ̀ ṣẹ́ nìyẹn nígbà wáyá tí àsìkò ó kù díẹ̀ tí ànábì wọ́n wá jáde láyé ibi tí gbogbo àwa mùsùlùmí tá a ti lọ lè fura nìyẹn tá a ti lọ lè jákò lọ́wọ́ èso tá a ti lọ lè jákò lọ́wọ́ àwọn àfa àlẹ́ ayé mọ́tòlùmọ̀bì lùn àwọn àfa tí wọ́n sinmi lọ́nà lórúkọ ẹ̀sìn ibi tá a ti já ma wọn lọ́wọ́ mo fẹ́ sàlàyé nígbà ànábì wa ń lọ ànábì wa ní taraktu fikum amrayn èmi lọ o àìwáyé ká ma lọ taraktu fikum amrayn àmọ́ mo fi nǹkan méjìlẹ̀ fún yín gbogbo láǹtàdínlù ẹ̀ẹ́ni sọnù máa tàmà sàkùtùn bí hímá tẹ́ bá di méjèèjì mú ẹ̀ẹ́ni sọnù tẹ́ bá di méjèèjì mú ẹ̀ ṣe kíni ẹ̀ sọnù àsìkò sọnù náà lóde ẹni tí mójútó Islam òní lọ àìwáyá má kú ọwọ́ lè mi lọ o àmọ́ nǹkan méjì ọba mi lọ nǹkan méjì ọba mi lọ kí ni nǹkan méjèèjì Al-Qur'an àti kí ni sunna àdébìnrin ọdọ wọn yìí tẹ́lẹ̀ báṣì ti wá lè dìbò méjèèjì gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yìí ẹ̀ ní sọnù torí ìsìn ń bọ̀ kìtàbàlá onílẹ̀ alukọ̀rá ni ọlọ́run wọ súnnàtì àti súnnà mi ànábì àti súnnà mi ànábì torí ànábì gbọdọ̀ dákọ̀ súnnà sí torí súnnà yìí ló jẹ́ arójú ju alukọ̀rá wà á kàbàrà rasul nínú àwọn mòjì sáàtù rasul sàlám nínú àwọn iṣẹ́ ìyanu tí a máa fi mọ̀pọ́lọ̀ lọ́rọ̀ ànábì ń sẹ́ ànábì dídí làámọ́lẹ̀ pé ẹ̀sìn yìí o ẹ̀sìn yìí o tẹ̀mí bá ti lọ tán wàhálà ó bẹ̀lẹ̀ àṣetáni bí ṣe ń bẹ̀rù ọlọ́run oyé làánábì ń tọ́ sírí ẹ̀ ànábì wa ṣe láyé má àṣetáni wa ráyè nàwọ́ nàyẹ́ lérí àwọn mùsùlùmí kan anabi wa sọ àsọkalẹ̀ ó ní fa innahu ya ya'ish minkum ẹ̀yin tẹ́ bá padà kù láyé èmi ń lọ fasayara ikhtilafan kathira ẹ rí ìyapa tí ó pọ̀ o kìí sí ìyapa kéékèèké ìyapa tí ó ni tí ó pọ̀ tí wọ́n ní nǹkan pọ̀ <laughs> ìjọba ẹni pé ọ̀pọ̀ débi pé ẹ̀ nímọ̀ yìí tẹ́ ṣe àsìkò yẹn ló ti dé yìí ẹ̀yọ́ màyá mi anábì ní sallallahu alaihi wasallam ó ní fa alaykum bi sunnati bó ṣe pọ̀ tó yẹn ẹ̀sà di súnà mọ́mú ìtàlùkù á ní bá ti sọ tèmi sọ oníkẹ́ dì mú wa sunnatil khulafa'i rashidin lẹ́yìn náà súnà àwọn tí wọ́n rò lé lẹ́yìn mi àwọn sàhábà àwọn afinimọ̀nà alimadi yìí min lẹ́yìn mi làwọn èèyàn máa darí ibi tí wọ́n ti fa àsàlàfíà jáde nìyẹn àwọn wòlò anábìrin rẹkọmẹ́ndì wọ́n sì sàhábà àwọn náà pè ní sálàfù sọ̀ọ̀lẹ̀ lórí ta ń sọ yín sàlàfíà mo ní ta lọ́sọ̀ yín náà ní sòfíà ẹ̀ ń jẹ́ mọ̀tàsọ̀wé fún torí pé ń ṣe sùfí àbí àwọn ń jẹ́ sàlàfíà yún nítorí pé à ń tẹ̀lé àwọn sálàfù ọ̀rọ̀ ọ̀dàrú náà kálukọ́ wọn bá jẹ lọ. wọ́n bá wá parọ́ fún wọn pé Abubakar Tijaniya ni Umaru Kadiriya ni Usman eh, Amadiya ni ọwọ́ kò fi tó ti rẹ́rìí ẹ̀. ẹ̀yọ́ màyá mi ọjọ́ ń lọ alẹ́pẹ́ yọ pẹ́ kọ̀ya alẹ́ni yọ yá kọ̀pẹ́ kú ni o ọlọ́run ní béèrè ilé tọkọ́ ọlọ́run ní béèrè ìyàwó fẹ́yàwó abọ́ fẹ́yàwó kí ló dé tó bímọ ọlọ́run ní béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀sìn ni ó béèrè torí ọ́ da torí ẹ̀sìn ni gbogbo tí bẹ́ẹ̀ sọ́mà títí bẹ́ẹ̀ lérí ilẹ̀ pátá ọlọ́run da torí islam tí islam làwọn ṣe táàzù mọ̀ pé a lè pàdé ọlọ́run sáré ọlọ́run gbé wa dìde yóò béèrè islam lọ́wọ́ wa kò sí kankan tí yóò fi wà jẹ́lẹ̀ lẹ́yìn islam ọ̀ wá rójú tu islam yẹn wọ́n wá ń gbà ọ ọba lọ alẹ́kọ̀ọ́ bí lónìí ó tún lọ alẹ́kọ̀ọ́ bí ìjọ́kẹ́ lọ́sẹ̀ tó lọ ó tún jẹ́ àwọn jàmá kan ó tún rìn lọ tó bá tún dé ó tún lọ ọ̀dọ̀ ẹnìkan ọ̀kan wọn nìkan. bá a ṣe jòkó lẹ́yìn ẹni tí ìsìláàmù sàhí tó yé ọlọ́run nìkan lọ́mọ. kò sí lé wàláì kò lé gbogbo tó ọba tá a ti ń ṣe tó ń pè ní ìsìláàmù táwọn gbé sínú alukoran tó bá ti fún ìsìláàmù yẹn náà nìyẹn tọba ti rádìsì fún tó ń ṣe tó fi ń ṣẹ̀sìn ìsìláàmù yẹn náà nìyẹn tí àgbọ́yé tó gbọ́yé nípa kọ̀ọ̀rọ̀ àtàdé ìṣẹ́ tọ́bọ̀ ti sí dídá àgbọ́yé àwọn sàhábà ìsìláàmù yẹn náà nìyẹn ọya ẹja jalè kátúnṣà káwá wòrú ìsìláàmù tá sí. ànábì ní ọdọ wọnyí pẹ̀lú àwọn sàhábà o tamassaku biha ànábì ní ẹdí súnnà mu wà dùn àléhàbí eyín kọ̀rẹ̀kẹ́ ní ẹ fi dì í ẹ ọ̀kan ọ̀kan ọ̀kan yóò bọ́lẹ̀ ẹ kì í sí kọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ kì í sún náà yín sí kẹ̀rẹ̀ kọ̀rọ̀ ẹ̀kọ́ kọ̀rọ̀ kí ni ẹ̀kẹ́ yín ẹ dì báyìí ẹ má jẹ ọbọ wọ́n yá kù anábìrin mi lọ ọ̀dọ́wọ́ yín o wọ́n ọ̀dọ́wọ́ yín o sẹ́nu tí wọ́n máa dálẹ̀ tẹ́mi ọ̀fọ́ sí. fàyínà kúlà mọ̀ ọ̀dẹ́sà ti ń bìdà ànábì ogun tí wọ́n ti dálẹ̀ ànábì ní àánú ni o. ìsìnà náà ni ó jẹ àbí nígbà ànábì fi nǹkan lẹ̀ ẹ̀yin tó wá fi mí lẹ̀. ẹ̀yin màyá mi àwọn èèyàn ń dá àdáadáalẹ̀ àbí wọn dáadáa dálẹ̀ ní ẹ̀sìn wa rẹpẹtẹ sórí gbogbo ẹ̀sìn tó bá ṣe tí wọ́n bá ń sọ ọmọ ṣéwù kan wípé eléyìí ni ṣéwù wa o ó ti yé gbogbo àwa tá a bá ń tẹ̀lé lágbàńlá ayé òun láà máa ìsìláàmù tó lọ́rùn ìfàsí kan yẹn àwọn kan mú Tìjàní ọmọ Morocco làwọn ń tẹ̀lé wọ́n sọ̀rọ̀ àwọn ní mùsùlùmí tọ̀ríkọ́tì Tìjàníyà ṣé ìsìláàmù tó lọ́rùn ìfàsí nìyẹn anabi tasọ sí anabi jòkó nírọ̀lẹ́jọ́ jimá wọ́n ṣe ala ala ala ala ala ala hu hu hu hu hu hu a ń ba yín sòdodo ọ̀rọ̀ kẹtọ́ jáde láyé ìsìláàmù tí ànábì rìn fáà sí ìsìláàmù tó ṣe ànábì ò ṣe ànábì náà kìlọ̀ wípé ẹ má dáadáa lè ọ̀dọ̀wọ̀ yìí mi lọ o mo ti gáìdì ti wà fún yín ẹ ní bùkátà kẹ tó sì nàmọ́ ẹgbẹ́ wo ni kò ẹ̀wọ̀n náà àdís kẹ́sì sẹ́lá wọn sàábà ojú ọ̀nà wọn ọ̀tá kẹ́kọ́ sójú ọ̀nà. àwọn kan àwọn ọmọ Abdulkadir Jilani ló lè jẹ́ pé àfa sunna ni àwọn ni wọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó gbajúmọ̀ jù bàbá Fawzan náà sọ pé àfa sunna ni gbọ́ lọ́tán làwọn kan dá ojú ọ̀nà yẹn lẹ̀ ni wọ́n sọ lóko ẹ̀ sí Abdulkadir lùlù mọ́sálásí ẹ̀yin bẹ̀rẹ̀ sí lùlù ẹ̀ ń gbálù ẹ̀ kogi àti náà sáǹkùlẹ̀ ẹ̀ máa yàn lù tọba tọba lè tẹ́ ẹ̀mọ̀ gbanú mọ́sálásí láì ṣe ṣẹlẹ̀ ṣé ìsìlámù tá níbi rífà sí ni wàláhì kìí sòun wàláhì mo fọlọ́n bu abúlà kìí sòun alẹ́ ti pẹ́ lẹ́nu rẹ̀ nígbà bá ti lódodo kájú lẹ́nu nítorí lé ní ẹni tí yẹ ẹsẹ̀ mi fi ṣe tìjàníà tani wàá parọ́ tìjàníà fún mi ń bẹ nínú nínú nínú tìjàníà lọ́hùn tani ó sàlẹ̀ yìí fún mi ní pé kìí bóò ni àwọn táwọn ṣe súlẹ̀ àtún wa máa máa máa sọ̀rọ̀ táwọn tí wọ́n máa gbóòrùn Tìjàníyà nínú ọ̀rọ̀ wa irú súlẹ̀ wo ni ẹ ẹ̀yọ́ máa yá mi ẹ dákun tuntun tọ́lọ́wọ́n bá wa àbá Ìlíyàsì ẹ ìlú Pakistan India tọ́ àwọn táwọn ń tẹ̀lé ojú ọ̀rẹ́ wọn ń tẹ̀lé ọ̀ọ́ka kìtàbù àsúnàdọ̀la àwọn ọmọ yín mú sí ọ ni kìtàbù àsúnà kìnnìkítàrì tìbù ti wà ní wọ́n ní kíní kan àníwáwò tawhid rububiyyah uluhiyyah asma wa sifat gbé yìí sẹ́gbẹ́ kan tẹ̀lé tíìbù wọ́n ti jọ súnà gan ọ̀bẹ̀ lọ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sàbá ní sí wọn lójú kan rí mọ́lẹ̀ aláwọ̀mọ̀ ya wa ni wọn a ti ń sàdúrà fún wọn ní kọ̀rọ̀ kọ́lá àwọn tìṣà ní àdáwé náà ń sàdúrà fún wọn kọ̀rọ̀ àbó ní sàdúrà fún wọn kí ló tó ní sàdúrà fún wọn kazalika kuntum min qablu famanna Allahu alaykum ebi sùn fílẹ̀ yín náà ń sílànà kọ́lọ́ wọn ti wá fún nàmọ́ yín ṣe bí ọlọ́run ní mú yàn dúró sáwọn ìlàjá dúró fúnra wa ni aláà ní mú yàn dúró kọ́lọ́mọ sọ ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan kọ́lọ́mọ wa nù kọ́lọ́mọ sí ìmọ́lẹ̀ káwọn náà rí ìmọ́lẹ̀ súnà gidi kọ́lọ́mọ jẹ́ wọn lè ṣe kọ́lọ́mọ sàlékún àgbóyè rẹ̀ fáwa náà kó sì bọ́ wa dúró kọ́mọ sọ wa ní onísúnà ẹnu lásán tó jẹ́ pé gbogbo ìtókù nínú àfa ọ̀yàgbà súnà kọ́mọ wa ní ẹgbẹ́jọ dá yọjọ súnà àmọ́ pé òun súnà ẹ̀rọ màá yára ni ànábì Muhammad sallam nínú àwọn àsọ́lé ànábì tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa tá a fi lọ lé múra dáadáa ànábì ní sátẹ̀f tẹ́rùkù ummati ànábì ní àwọn àjọ mi tó bá dìgbẹ̀ yá yé wọ́n pín sí ìlà salasin wa sab'ina firqa wọ́n pín sí seventy three ummati ànábì sọ ó ní àwọn àjọ mi wọ́n pín sí mélòó jẹ́ máa seventy three ànábì ní. kulluha oye finnaar illa wahida anabi ni gbogbo àwọn seventy three yẹn ni wọ́n wọ̀nà àfi ẹyọ kan nínú seventy three yẹn ní òní iná tí wọ́n wàá wọ̀ lè jẹ́ iná gbére tọ́wádé pé ìsìláàmù ti ń ṣe ń ṣẹbọ máa kò ní bá ìsìláàmù dọ́rùn yìí máa ń digun ja àwọn olórí wọ́n mọ̀ ṣe mítìlì nínú òkùnkùn nígbà wà ní sòdíà àwọn ní sòdíà níbi àti kẹ́kọ̀ọ́ ní jamiatul imam àwọn kan nínú àwọn àgbà wa níjọ́ wọ́n wá ní àwọn fẹ́ kọ́ wa bí wọ́n ṣe máa ń ṣe dáwà ní bá sàwọn alọ́kọ̀ kan ní bá nínú yàrá kan láti máa ṣe lábá wọnú yàrá òun ní bá kó àwọn tírà ìkọ́ mùsùlùmí kalẹ̀ nígbà yẹn àwọn ọmọ pé ìwà mùsùlùmù ni wọn wọ́n kàn sọ fún mi pé àwọn eléyìí ni wọ́n làmì láka nínú dáwà dáwà wọn ọ̀dà gan ẹ ọmọ mọ́jẹ̀mú tí wọ́n fi sí wọ́n ní àmọ́ o ìjọba àlúyọ̀ gbọ́dọ̀ káwa mọ́bẹ̀ o. ibẹ̀ lèmi tí wọ́n á sẹ́ǹsì pé ìjọba àlúyì wọn ò gbọ́dọ̀ káwa mọ́bẹ̀ àti ka ọ̀rọ̀ tá a fi máa ṣe dáwà. àjẹ́ pé òkùnkùn òye jẹ̀mọ́ òkùnkùn làwọn eléyìí kó tó di pé àwọn àfa wa ń kọ́ wa a sì wá mọ̀ pé àwọn ìkọ́wà mùsùlùmí wọ́n la fẹ́ máa ṣe mítìn ní dáwà lókùnkùn kẹ́ni kankan gbọ́dọ̀ rí wa kìí sẹ̀sán náà gbogbo tí wọ́n kọ sínú tẹ́lá yẹn bí wọ́n ṣe gbàjọba tí wọ́n tí wọ́n da ogun lẹ̀ tí gbogbo ìlú ọ̀parẹ́ tí ó dẹrú òun náà ni mánìhàjù tiwọn wọ́n wàá máa kún lọ́dà ìsìn pé àwọn fẹ́ gbàjọba kí káwọn olé àwọn alárúbáwá yìí kú àwọn ọba tábà wọn kú ó á wà lọ establish Sharia ìlú àkọ́kọ́ wọ́n fẹ́ gbàjọba àwọn ìjọba wọ́n jáde ìlú parẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ gbàjọba àwọn ìjọba náà jáde sí wọn ìlú parẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n fẹ́ gbàjọba àwọn ọba ìlú jáde sí wọn àtàwọn ọmọ ogun wọn ìlú parẹ́ ṣé bẹ́ẹ̀ sì máa payé lọ́nu. àdébísì sọ fún yín pé àwọn ọba kan bọ̀ àwọn ọba jẹ nípa ni wọn wọn máa gbowó yín wọn máa yàn yín jẹ wọn máa ṣàbòsí fún yín tí wọn bá ti ní ẹ má kírun ẹ má rántí yẹn o ẹ má pè wọn sáké sí kéèsì máa ṣàdúrà fún wọn ẹni tó wá dógun lò tán tó dẹjẹ lẹ ṣé súnà nìyẹn nígbà àjáde ń bẹ lérí oyè àjáde tí máa ń pààyàn sàfáàkì ni wọn pè é ẹni tí máa ń dẹjẹ lẹ sáwọn sàábà wọn digun jà àwọn sàábà náà ṣẹkùn yẹn tí àjáde ń jẹ ọba tí ń jẹ adarí mùsùlùmí wọn ṣe sùúrù fún un wọ́n ṣe dáwà lọ lábẹ́lẹ̀ wọ́n ṣe dáwà lọ gbọ́ padà yá ọlọ́run padà pa gbogbo àwọn ọba tẹ́rí wọ́n darí làwọn yìí gbogbo náà wọ́n padà kú ọba sì wọ ọlọ́run ọba ọlọ́run ọba aláàlẹ́ tí wọ́n ṣe. ẹ dákun torí tọ́lọ́run ọba ibi mo ti lọ òun náà ni pé anábì ní seventy two ọwọ́ oh náà anábì ní ilà wáhìdà anábì ní ọ̀kan nínú seventy three yẹn òun ní òní ṣe kíni ní òní wọ́n wọ́n wọ́n wá kó seventy two kalẹ̀ ọwọ́ ni alùsùn náà kéré kìí ṣe gbogbo àwọn tá à ń gbé fọ́tò alùsùn náà jáde ilẹ̀ alùsùn náà o àpọ̀ àṣìlè pọ̀ àdẹ́bì ní ẹyọ kan nínú seventy two wọ́n kó seventy two cars mọ́tò seventy two kalẹ̀ wọ́n wá gbé ẹyọ kan kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ọ̀wá ní bákan náà ni èyàn mélòó ló wà nínú ẹyọ ọ̀kan yẹn èyàn mélòó ló wà nínú seventy two tó fi mọ̀ pé ọmọ ìyá ìbàjẹ́ nìkan ṣoṣo ní bá ń ṣe súnà ládùúgbò rẹ ọ̀rẹ́ rẹ tẹ́jọ máa ṣe súnà náà nìyẹn o ẹni jẹ́ yìí méjì lẹ́yìn ẹni jẹ́ yìí mẹ́ta ládùúgbò yìí ẹni jẹ́ yìí mẹ́rin mọ́ṣáláṣí lè kún bá mọ́ṣáláṣí lè kún pẹ́ẹ́dẹ́gbẹ́ àlè súnà méjì lọ́wọ́ mi. látara ẹni táwọn èèyàn tara bọ̀ tí fi mú wọn kó nínú kíní nínú súnà nàbì ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́mọṣẹ́ kàwá náà mọ́ wọn ọlọ́mọṣẹ́ kàwá náà mọ́ wọn à ń bẹ̀ náà nìkan ọlọ́mọṣẹ́ kàwá náà mọ́ wọn ọlọ́mọṣẹ́ kèmí náà mọ́ wọn àwọn ìjọ ayọ̀kan yẹn ọlọ́mọṣẹ́ ìkàmí mọ́ wọn ọlọ́mọṣẹ́ ìkàwá náà mọ́ wọn kọ́lọ́hún ọláàánú rẹ̀ kọ́mọṣẹ́ ìkàwá mọ́ wọn àdúrà tó máa ń ṣe lóru nìyẹn o àdébìnrin gbogbo àwọn sẹ́mi títú yẹn tọ́ náwó lẹ́yìn àwọn ẹyọ kan yẹn ànábì wa ni wọ́n yẹ lẹ́tì aláàmọ́ aláàléyìn àmì tẹ́ẹ̀fì mọ àwọn ẹyọ kan yẹn òun náà ni pé ìdẹ́mi ń ṣe ẹ̀sìn tí ń ṣe eré làwọn ní odò lélẹ́rí wọn ò ní ṣe ẹ̀sìn míì wọn ò ní ṣe ṣíríkù wọn ò ní ṣe ṣíríkù wọn ò ní ṣe bídíà wọn ò ní ṣe ṣíríkù wọn ò ní ṣe kíni wọn ò ní ṣe bídíà. àwọn ọ̀fẹ́ ìlẹ́bọ à ń pè wọ́n sá kì í ṣe káfẹ́ bọ́lẹ̀ àwọn àjọ oníbíyà àwọn ọjọ́ ní bídíà à ń pa àwọn káwọn náà fi bídíà lẹ̀ àwọn ọjọ́ tí àwọn fẹ́ gbàgbàjọba káàkiri ayé à ń pa àwọn náà sákìsì kí wọ́n mọ́jà lúrú nǹkan mélòó ṣíríkú bídíà máàṣíyà ká jáde lélẹ́rí kọ̀yọ̀yàn kúrò nínú Islam but. Eh, ó ti reduce ìjẹ́ alùsùnà tí yẹn jẹ́ alùsùnà wọ́n sọ wájú bí àwọn fóònù òyèsà alùsùnà ni wọ́n sọ wọ́n èsà alùsùnà tí wọ́n ń wúyẹ kò mí ní pé kèfèrí ni wọ́n ìtumọ̀ ni pé nínú àwọn òṣùlù alùsùnà jàmá wọ́n ti fìdí rẹ̀ mímẹ́ àwọn tó wá pọ̀ nínú àwọn tó gbé súnà dánilẹ̀ ní ni wọ́n faramọ́ bídíà àwọn náà ń bá wọn ṣe bídíà àwọn náà wọ́n ń pọ̀ lẹ́yìn oní bídíà torí nọ́mbà làwọn ń ṣe kí ni ni làwọn ń kà àti pọ̀ tó báyìí àti pọ̀ tó báyìí torí wọ́n ní di nọ́mbà tásìkò dìgbò bá dé bọ́bá ti wá rí bẹ́ẹ̀ wọ́n wà ní alùbídà ní bọ̀tẹ̀ ẹ̀tì ẹ̀díkọ́ mọ̀ bọ̀ ọ̀fì bídà alẹ̀ ẹ má sọ pé ṣe bídà o yọ sàlọ̀ àwọn kan wá ń sọ wípé bídà ń bẹ lára wọn kéèyàn máa wá sọ pé ẹfà àwọn yẹn lẹ̀ àwọn oníṣíríkù ní kẹsí kíni kẹ́ẹ̀ mójútó àti ṣíríkù àti bídíà ibo ní máa ń sọ̀yàn ibo ní máa ń dáyà padà sí ibo ní máa ń sọ̀yàn dé innahu man yushriku billah ọlọ́lẹ̀ ní tí máa ń ṣe ṣíríkù faqad harrama Allahu alayhi al-janna ọlọ́wọ́n máa ní kò ní wọlé janna ó ń ṣe bọ́ ọlọ́wọ́n ní wọlé janna ọmọ àwọn náà ọlọ́wọ́n ní iná lọ́wọ́ Ànábì ní kullu bid'atin dalalah wa fi riwaya Ànábì ní kullu dalalatin fi an-nar ó ṣe bídà wọn wá gba tó ṣe lọ́wọ́ ẹ̀ Ànábì ní káàkiri ọ̀ṣun náà lókun bó lásán àbá wọn kẹ́lẹ̀ táà wà kọjú sáwọn kan táà sì ní aláàánú pé àwọn ọ̀wà yóò dáa ẹlòmíràn lóòótọ́ kò sí ẹbọ kò sí bídí àbọ̀kọ lóòótọ́ kò lóòótọ́ yẹ à ó ti ń ba súnlẹ̀ lẹ̀ torí pé súnlẹ̀ gẹ́gẹ́ lọ́pọ̀ lóòótọ́ ẹlòmíràn lábẹ́rẹ́ tó bá tó nǹkan sí lọ́wọ́ lọ́jà ń bá kò kúrò ní alùsùnà ọmọ súnlẹ̀ rẹ ti láàyè ẹlòmíràn tọ́jú òbí ẹ̀ ẹlòmíràn tọ́jú ìyàwó ẹ̀ ẹlòmí ọ̀tọ́jú ọkọ ẹ̀ sísà yẹn ti di egun tó ti há ọkọ yẹn lọ́rùn àyà ọkọ ọmọ já láti sọ fún ẹni tí ń lo jàlíbáàbù pé dákun wọn bá ń ṣe kan báyìí báyìí ló ṣe lójú ẹ̀ sí ẹlòmí máa ń bẹ̀bẹ̀ kó tó ṣe súnà òru ni máa ń bẹ̀bẹ̀ ìfẹ́ ẹjọ́ máa. Òṣèlú súnà nìyẹn tánàbì ní bẹ̀bá ti ṣe ẹ̀mọ̀ gbà kí ni wọ́n fi bóde àdìkún sọ́dọ̀kọ́ anábì ní bẹ̀bá ti ṣe súnmọ́ tẹ́wọ́n sọmọ́ra yín wọ́n sì máa kọ́lẹ̀ fún yín wọ́n máa kọ́ ládàálẹ̀ fún ìgbà tẹ́yìn náà fìlà àwọn sábà ní àwọn ń gbádùn àwọn tó ń gba ládàá anábì ní bẹ̀bá ti ṣe ṣìnà ẹ̀mọ̀ gbẹ̀ṣẹ̀ kí ló lọ́wọ́ ní fún yín ládàá nígbà tẹ́yìn gbádùn lérí halal ẹlẹ́mìíràn tọ́jú òbí ẹ̀ olóhùn ṣe súnà ṣe súnà nìyẹn súnà ní kọ́ mọ́ tọ́jú òbí ẹ̀ ẹlòmí ọ̀ràn tí àfa àtọkọ kéwú mọ́ ó lè má sí lójú ọ̀nà àmọ́ ọmọ aná ti kọ́kọ́ kéwú ẹ̀kọ́ kan tó bá ti ń yà ọmọ lè tẹ̀lé sí àfún ó sì máa bó nǹkan. bàbá ìtẹ̀ ń yìí ó kù díẹ̀ o ó kù díẹ̀ o ọlọ́run bá aláà yóò jẹ́ alépa bá anábì o kí ni yóò dá o ó sọ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú làákàyè ó tún mú ẹ̀rí wá ayàtúmọ̀kà àdìsítọ̀mọ̀kà ní tíra ayẹ́dá kẹ́yìn bá ń tó bá sì ti wá sí kó mẹ́ta ó sì mú five thousand àbí ten thousand àbí fifty thousand ẹlẹ́mì lágbára hundred thousand ó kì í sábẹ́ awọ ẹ bá fi ra mílíkì yẹ wá sí agbára awọ yẹn ni ah ọmọ yìí dà àmọ́ sálámà tán ọjà gbé mọ́ tán ọjáde. ọjà gbé mọ́ tán ọjáde ẹ̀dá kò sí sún náà ni ọ̀ ń bẹ́ ẹgbẹ́ bàbá rẹ sọ̀rọ̀ nígbà tó ń bá ọmọ seven years sọ̀rọ̀ inú súnà wo ni ẹ nínú rọ́jà àǹfùsànà gbogbo pátá ni ká lọ lọ lè jẹ́ kíkẹ́ wá wọn náà wá parí ìjà àní wọn náà parí ìjà òní ìwọ parí ẹ o lè parí ẹ kí ló dé òní torí pé tó bá padà yá ẹ tó padà ní kìláàf ọlọ́run yóò wà àtẹ́sùmọ́ bí hábìlìlá ìjẹ̀mìhà ọlọ́run bá ní gbogbo yín ẹjọ́ di okùn síláàmù mu wà látàfàrà kù ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ oníwọ̀fẹ́ lọ lọ́tọ̀ ni o èso súnà nìyẹn níjọba lọ́lọ́tọ̀ níjọ́ ìyàbá dé ọ̀dà yàjẹ́ náà ni yadullahi máa ní jama'a àmọ́ àwọn jama'a yìí kọjá àwọn jama'a tó gbádùn kọ́mọ̀ dá àwọn jama'a tó wọ́n dá àpadà sẹ́yìn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alùsùnlẹ̀tì wal jama'a nísìn òun yé wa pé ànábì láàmà tẹ̀lé àṣẹ mà tẹ̀lé nípa àwọn tání àwọn sàhábà ká máa tẹ̀lé nípa àwọn sàhábà láti fi tẹ̀lé tànẹ́bì ni wọ́n ń pè ní àṣìṣàlàfíà wọ́n wá béèrè pé kí ló dé tẹ́fi sọ àṣàlàfíà a nítorí pé kálukú ti ń tú àlùkùránì bó ṣe wù ú kálukú sì ń tú àdìsí bó ṣe ṣe kíni bó ṣe wù ú àbáwọ̀ ò ṣe bẹ́ẹ̀ àwọn ò gbé àgbọ́yé kùránì àtàdìsí wa lérí àgbọ́yé àwọn sàlàfíà ẹlòmíràn tó ní ìyàtọ̀ bẹ láàrin alùsùn àwọn jàmáà àtàwọn sàlàfíyùn òun náà ó tún gbé gbági àwọn alùsùn náà wal jamaa àwọn náà làwọn sàhábà àwọn làkọ́kọ́ ẹni tí ń ṣe súnà nàbì àwọn gangan jamaa wọ́n mi sì fẹ́ fẹ́ alùsùn náà wal jamaa ẹ̀yọ́ máa yára ni ìwọ́n máa jẹ́ alùsùn wal jamaa yìí yóò jẹ́ kọ́ ìyàtọ̀ sẹ́ni tí ń jẹ́ alùbídíà torí pé bídíà ti pọ̀jù súnà lọ lérí ilé ọlọ́run ọ̀wà ní tijú láti máa sọ pé alùsùn náà lèmi o àmọ́ la ìsìmọ́tàlì lẹ́sù bí màá sùn ọlọ́wọ̀n sọ mi níbi kí mú sí mistake ẹgbọ́ àsàlẹ̀fíyẹ́tù màṣúmà ojú ọ̀nà àwọn sàhábà ojú ọ̀nà ànábì yẹn asọ́kùnù mistake walakin na sàlàfíyín laysu bi ma'sumin gbogbo ẹni tí bá wọ́n ń fi ara rẹ̀ ti síbẹ̀ wípé mi ò wọ́n fẹ́ gbẹ́sìn mi lérí àgbóyà sàhábà wọ́n fẹ́ gbẹ́sìn mi lérí àgbóyà sàhábà àṣọ àwọn níbi àṣìṣe sórí tó bá ti wá ṣàṣìṣe tó bá ti fi ọ́sà kèsì ní tí ọ̀dà ni kò tètè gbọ́ tó o gbọ́ àwọn ọmọlẹ́yìn ni wọ́n ń bọ̀ wá pé ọ́sà kèsì ẹ̀ lásìkò tí ò ní níyì mà bọ́ọ̀ bá wá gbọ́ wọ́n wá kú lẹ́yìn ẹ̀. wọ́n bí sì fáti àdìsúnà tó lè jàmá gbogbo tí mo sọ kalẹ̀ yìí ẹgbẹ́ bíi pẹ̀lámbù yìí ó ti já mọ àwọn òun ni wọ́n ń pè ní alùsúnà wàlìjàmá à mújìmàlà wọ́n kàn jùlọ lódìdí ẹni wọ́n á ṣàlàyé rẹ̀ mọ́fà sọ̀lá sifatu ali sunna wal jamaa mujmala tabani kamu ni bondu ejika ejika mu ni mujmal nǹkan mẹ́rin náà lèyàn fi ń jẹ́ alùsùnà wal jamaa mùsùlùmí alùsùnà wal jamaa ẹ máa fi mùsùlùmí sí mùsùlùmí alùsùnà jamaa ká má máa rò pé ẹ̀yin dáyọ láàrin àwọn mùsùlùmí ni báwo yẹn ṣe rò ó nìyẹn èmi tó padà gbádùn sáàtì débi pé àtàwọn tẹ́lẹ̀ alùsùn ní alùsùn àwọn alùsùn ní wọ́n ṣe jọ kìí àwọn alùsùn wọ́n ṣe ìyàwó kìí àwọn alùsùn ní àwọn ẹgbẹ́ àwẹ̀rẹ́ ní àwọn ọgbà àwọn jẹun àwọn alùsùn ní wọ́n máa múra báwọn ìyàwó wọn ṣe ni wọ́n sọ fún ìyàwó ẹ̀ pé ní gbọ́dọ̀ rí ẹnu aṣọ gẹ̀rẹ́gẹ̀ yẹn o wọ́n náà ti lọ ìjọ wọn. ní sọ fún ọmọ rẹ̀ tó láti yunifásitì pé ọmọ yẹn ò gbọ́dọ̀ wọ jàlibáàbù nulẹ̀ mi o aṣọ àwọn àdùsùn náà ni o. wa wa wa níjọ lọ wá wọn náà ń dáàbò lẹ̀ níjọ lọ dàbà lọ wá ẹbí wọn kọ́ wọ́n dọ́pọ̀ lọ́rú ni o àwọn afáàlú mídíà ni ọ̀kan ti ṣẹlẹ̀ ládùúgbò wa nínú ọ̀sẹ̀ tọ́lọ̀ yìí mo wá pe àwọn òbí ẹ̀ mo ní aṣọ tọmọ yìí wọ̀ ó wà ní kọ̀ọ̀rọ̀ àwọn brand thirty three verse fifty nine ọlọ́run bá ní yìí ní alẹ́ yìí ná ní ń jẹ́lẹ̀ àbíbí yìí káwọn obìnrin ọmọ lọ jẹ̀lẹ̀ bábà ẹni tó balẹ̀ tó fẹ́ dáadáa tó dẹ̀ balẹ̀ tó bora tí ò transparent tó fẹ́ dáadáa tí ó lẹ̀ mára tí ò dísáìn rẹ̀ torí òun gan fẹ́ bo ẹ̀sọ́ ni òun ọ̀gbọ́dọ̀ tún jẹ́ ẹ̀sọ́ mọ́ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ yẹn ti jẹ̀lẹ́bàbọ̀ àwọn obìnrin wa dísáìn ni wọ́n lọ lọ lọ lọ lọ báyìí tẹ̀bárí ajá ti lọ báyìí oyè ẹ̀rì pé ah òkùtù lélẹ́ yìí ó tún bùkátà kó tó wá jẹ̀lẹ́bàbọ̀ míì tó jẹ́ ti ṣẹ̀rí àkọ́gbé eléyìí tọ́wọ́ yẹn atẹ́gùn ti ń gbé àwọn yẹn lọ ah nígbà tí mídíà ti ẹ̀tí dé mídíà ti sọ̀pọ̀lọpọ̀ dìdàkudà kálukú ti bá ìfẹ́ inú lọ kálukú ti bá àdùn ayé lọ kálukú ti bára nù lọ eré eré kama wòran kálukú ti wòran lọ ààrẹ ti fà kú mọ́ ọlọ́run sì sọ fún wa pé kìtàrà balẹ̀ náà sàìsọ àbùhùn ọlọ́run bá ní àsìkò ìṣirò sẹ́yìn ọmọ gùdẹ̀dẹ̀ kọ̀mọ̀ ní ẹgbẹ́ mà ẹ̀kìtàrà bà lìnàṣì ìsáàbùhùn ọlọ́wọ́n bá ní àsìkò tí ń ṣe ṣòro ṣe yín ní tẹ̀sí láyé ọ̀pẹ́ mọ́ wọn ò fi gáfìlà tẹmọ̀ rìdùn ẹ̀sùn bẹ̀rẹ̀ tẹ̀sùn wòran. mo wá sọ fún arábìnrin pé ọmọ rẹ tí ń wo jèlè báàbò àánú ọlọ́ni o àbá mi ń bẹ tí ń bẹ lọ́n láti jọ yìí tọ́lọ́hún ti ṣe rán mo bá yà sọ̀rọ̀ more than thirty minutes mo káyà mo sọ àǹfààní jẹ̀lúbà èmi ìyá yẹn ti wá rọ̀ ìyá yẹn wá ní ọ̀dà òun ti gbọ́ yẹn àmọ́ ṣé ẹ̀yin tọrọ ọkọ máa yín ó yẹ kọ́ fẹ́ kí láàárọ̀ kọ́ máa kúnlẹ̀. èyí tí ń dùn yẹn gangan lọ́sẹ̀ wá sọ yìí ní àyíkúnlẹ̀ fẹ́ lómi lẹ́yìn ọlọ́run lẹ́mìí pàfi ń gbé tóbi àyíkúnlẹ̀ fẹ́ lómi lẹ́yìn ọlọ́run ìwọ wà lọ́ọ̀kan yẹn sí ọ̀fẹ́ béèrè béèrè ìwà rí ọ dáadáa ọwọ́ àfi kúnkúnlẹ̀ wà ń béèrè lọ́kàn òye kìí ṣẹbọ nítorí pé kọ̀ǹdíṣàn tó wà yẹn kí lè bá ṣe kí ni kí lè bá rí ẹ òun ni Umaru ṣe lọ́kàn àmọ́ pé mo fẹ́ kúnlẹ̀ fún yẹn láti ṣàpọ́nlé ẹ̀ láti gbé e tóbi ah, Allah ló ní o òmìniritù àṣìjúdà alẹ́ àṣàbọ̀ àti àdọ́ àwọn àkàmọ́lì náà sọ ọ wà nínú àwọn clip táwọn yẹn ń gbé káàkiri àmọ́ sára lọ ní gbọ́ bọ́ni wò mẹ́rìtù àṣìjúdà aláṣàbọ̀ àti àádọ́ ọlọ́mọṣàbà àforíjì wọn kọ́ bá gbàgbọ́ wọn wọ́n ní ànábì sọ pé ọlọ́run pa àwọn láṣẹ pé kó wọn máa fi nǹkan méje wólẹ̀ fóun nǹkan méje àná àṣìjúdà kó wọn fi nǹkan méje wólẹ̀ gbangba wájú wa ń bẹ erékún méjèèjì náà wà ń bẹ ìwọ ọlọ́kọ̀ọ́kọ̀ fọmọdé àtìyàwó ẹ̀ tọ́wọ́ mọ̀ pé ọlọ́run yìí ṣẹgbẹ́ yìí àwọn tó wọ́n wọ́n sí ẹgbẹ́ ọlọ́mi ọ́ ẹ máa bàjá lérí ẹ̀ kọ́ wa lọ lè pàdé ọlọ́run tọ́wọ́ mọ̀ tó wà tọ́lọ́run jẹ jẹgbẹ́ máa bọ́ mẹjà nítorí ọba yé èèyàn tó bá ti yé èèyàn yóò lè kú mẹ́ ẹ wọ́n bọ́ pàpà ń bàjẹ́ tó wọ́n bà mí níjẹ́ lérí ọmọ yìí ẹ mọ́ tó bà mí níjẹ́ lérí ẹ̀ bàbá rẹ̀ wá náà mo wá tó bàbá náà mo ní mo wà rí bàbá bàbá ní ẹni tàwọn tó ń bá ti àlàyé àlàyé lọ́pàtàkì jama nígbà mọ́ wá padà wá ń gbọ́ ní àdájímà rí tọ̀ wọ́n ní bàbá ọyé ọwá lọ lè fi ọ̀rọ̀ yìí lọ ọyé àfa àdúgbò ọmọ yìí bó ṣe múra yìí ìyá rẹ̀ lọ́wọ́n fẹ́ èmi náà fẹ́ bóò ló ṣe rí nínú ẹ̀sìn àfa ní sẹ́dí bó ṣe múra yìí lóòótọ́ súnà nábì ni o àmọ́ ọlọ́run ní wọ́kọ̀dọ́rọ̀ búka aláta àbòdó ilá ìyáhu wábìlì wálìdé ní ìsàdà ọlọ́run lóhun ṣe ní dandan ká máa tẹ̀láṣẹ òbí wa dandan fárídù ọ̀ràn àyàn ni eléyìí sunna ìtumọ̀ ni pé ọgbọ̀rọ̀ gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu ẹ wo bí tó gbé kéwù lọ àwọn yẹn wá pọ̀ bí ìdùn lérí lọ́lọ́run àmódodo alhaqqu la yamut òdodo ní kú o walakinna ashabal haqqi qad yamutun àwọn tí wọ́n sọ òdodo lè kú àmọ́ òdodo ní kú alhaqqu baqin ila qiyam as-sa'a anábì ní la tazalu ta'ifatun min ummati anábì ní àwọn tí ó padà sẹ́kù ẹ máa báyé lọ ẹ máa dàápọ̀ ẹ máa dàápọ̀ ẹ máa dàwọn èèyàn lójú tu súnmọ́ ẹ̀ma ẹ sábà ṣètò ọ̀wé anábì ní la tazalu ta'ifa anábì láwọn kan ò ní yẹ kò ní bò zahirina ala al-haqq àwọn takú lérí òdodo ni ọba bu wọn ọba ṣépele wọn ọba àparọ́ àwọn ń tẹná lọ ni àwọn ń sọ òdodo yẹn lọ ni láyé àdúró mọ́ni kàdá làwọn gbogbo èèyàn tó bá fẹ́ bà tí wọ́n jẹ́ àbẹ́nìkan tó lòun fẹ́ da tí wọ́n rú àbẹ́nìkan tó lòun fẹ́ fà wọ́n sẹ́yìn àbẹ́nìkan tó lòun fẹ́ pa wọ́n àbẹ́nìkan tó lòun fẹ́ sàṣù wọn àbẹ́nìkan tó lòun fẹ́ dí wọn lọ́wọ́ àwọn tá a wí wọ́n máa tẹ̀ náà lọ ni. wọ́n ti mọ̀ pé alhaq huwa al-haq ọwọ́ ń bẹ ní ayé ọmọ yìí tó ṣe mọ́ ẹ àdìgbò àfa kan tó sọ báyìí àfa kan tó sọ báyìí kí ló dé tí wò béèrè iye tí ẹ̀ ń fà yẹn ipe inú ayàwó lọ́wọ́ inú àdìsí wò lọ́wọ́ lẹ́yìn náà kí làgbóyà wọn sàábà lérí ẹ̀ wọ́n ní nǹkan mẹ́rin òun náà ni àfihàn yẹn lálẹ́ sunna mujmala kí nǹkan sọ ní bọ́ńdù alákọ̀ọ́kọ́ àkídẹ́tún bìlá ṣìrìkì ẹni tó ní imani tí ó bá wọn ṣẹbọ alùsùnà ni ó ìbáàdà tó ń bílà bẹ́dà ẹni tí ń bá wọn ń ṣe ìbáàdà tí ń ṣe ìbáàdà ń kírun ń gbàwẹ̀ gbogbo tó pè ní ìbáàdà muwafiqa lis-sunna bil-ikhlas wal-mutaba'a àníyàn rẹ̀ dáa lérí ìbáàdà yẹn ọlọ́run ní fi ń sìn lẹ́yìn náà yín ń ṣe gẹ́lẹ́bọ́ ànábì ṣe ṣe kí ni bánábì ṣe ṣe eléyìí ní alùsùnà gbogbo àwọn tó bá ti ṣẹbọ tẹ́ńsọ̀gùn tajà tẹ́ńsọ̀gùn ẹ̀wúre tí wọ́n ń lo gbére ọdẹ gbogbo àwọn ìyẹn àwọn ti jábọ́ lábalẹ̀ ẹbọ àwọn oníbídíà ìjọ olómi ìjọ aláṣọ ìjọ onílù pé ìjọ ní ìrìn àrè gbogbo ìyẹn ti jábọ́ látara bídà tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe bídà wá pín sí méjì lọ́dọ̀ alùsùnà mùkáfẹ́rà wàgáyérú mukafira èyí tó yẹ̀yàn kú nínú islam àti èyí tó jẹ́ pé kò kì í yẹ̀yàn kú nínú islam àmọ́ èyàn máa jẹ́ ẹlẹ́sẹ̀ ńlá. kama kama kama sọ̀rọ̀ oyé kama sọ pé àtúngbà wà yí mi lẹ́yìn alukur'an kúfùrù ni. Aba Ibrahim Kawla nígbàtí ń kọ ọ̀kan náà àwọn kàṣídà rẹ̀ ó ní wà máa ń yuhibbu ní wà máa ń yàrá ní fíjànà tìlẹ̀ kólídì bìlábóhótá ní ibi ànà ní khalifatu tìjáni mawhibatun min ahamadil adinani ṣẹgbọ́n bó ṣe kọ́ sọ́ọ̀mọ́tún bẹ́ẹ̀ wa man yuhibbuni wa man yarani ẹni bá nífẹ̀ẹ́ mi tó sì rí mi báyìí fi jannati lẹ́kọ̀ọ́lìdì bìláàbùtánì yóò wà àdìjọ́ là ń gbére èmi ọ̀parọ́ bìláàbùtánì kìí sọ̀rọ̀ kọ́rọ̀ ní sọ tó bá ti rí mi ọwọ́ àjẹ́nà bìdáàdì àtàní ká máa wá sílẹ̀ ibi àná ní khalifatu Tijani èmi ni àlífà tí ó Tijani èmi ni kan yìí mọ̀híbàtún ẹ̀bùn ni mí ní ahamadi adina ni ahamadu ló sì bùn mi òun ló fún mi ní kàlífà yẹn ta ni ahamadu nílùú fásitì anabiwa muhammad sallallahu abudulayi biri anabi kọwà jẹnà abọwà jẹnà abuja ni kọ wọn náà wọn náà wóróworó tó wà ní kọsídà yẹn ni èyí tó kéré o wọn máa sọ àwọn míì tí wọn máa sọ ìgbà tó lọ máa ń sọ̀rọ̀ Ọlọ́run níjà padà sẹ́yìn máa wò kọlọ ń sànú wa o bídíà oyè mùkáfírà kéèyàn máa pe sẹ́wù kéèyàn máa pe jésù ní sọ yẹn di kèfèrí ni o ẹ rí bídíà gẹ́rù mùkáfírà èyí tí wọ́n sọ yẹn di kèfèrí bí wọ́n ṣe mọ̀lúdì wọ́n ṣàdúrà jàmáyé wọ́n ṣàdúrà lápapọ̀ ọlọ́fà tí akẹ́jọ́ máa ká papọ̀ bídíà nìyẹn náà àmọ́ ò di kèfèrí. àmọ́ lọ́dọ̀ àwọn àdàdìyún jàbàtìyún ẹni bá ti ṣe kankan nínú méjèèjì yọ wọ́n náà gbére kò ní jáde má wọn ò máa bá bẹ́ẹ̀ wọ́n tún wá sọ pé ẹni bá fi sùn jẹun gan-an yọ wọ́n náà gbére kò ní jáde ọlọ́mọsà sọ wa o láfi ní ẹgbẹ́ ìjọ dáṣe kí ni ọ̀pọ̀ o ọlọ́mọdé àṣírin o àtàwọn ọmọ wa o ọlọ́gbàlá ọlọ́run lẹ́yìn náà lẹ́yìn ṣíríkù tí mayọ̀ yẹn kú bídíà náà mayọ̀ yẹn kú àbí ẹni ṣe bídíà tí ìṣẹ̀mù káfíńrà tá a ọmọdé ọ̀gbọ́ sáàmù pẹ̀lú àlùsùnà ẹ̀ á máa pè é ní mùsùlùmí tí ń yapa kí ni sunna <laughs> torí pé kèsè kèsè rí torí pé kò ṣiṣẹ́ kèfèrí kámádàpọ̀ ẹni bá dé bídà mọ̀káfíra á sì máa kẹfẹ́ rí lẹ́yìn ìgbà tá a ti sọ fún náà tún ni ó tọ́sà tá a ṣàlàyé tó yé yékéyéké ni ó. alákọ̀ọ́kọ́ òun ni kéèyàn máa ṣẹ̀bọ̀ ẹlẹ́ẹ̀kejì kéèyàn máa ṣe bídà ẹlẹ́ẹ̀kẹta gbọ́dọ̀ wọn kéèyàn máa wùwà dáadáa kọ́kẹ́ máa ṣe mítìlì bẹ́ẹ̀ ti gbàjọba bẹ́ẹ̀ sì rí àwọn ìjọba bẹ́ẹ̀ sì ṣe mítìlì ẹ̀yìn àfáàfá ẹ wàá pàlú rẹ gbogbo àwọn àfẹ́sì tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹ́sẹ̀ wọ́n dẹ̀ wọ́n láńkọ́ọ̀bù wọ́n tì wọ́n mọ́lé ẹ ẹ ìwà dáadáa ìwà dáadáa ìròyìn wọn fi já lùsùnà ìwà dáadáa anábì ló sì níwájú wàyí nàkà láàlá kúlìkìn azim ọlọ́run ní ìrìn anábì wọn ìwà rẹ̀ dáa jù anábì ní bò ìsù wọ́n gbé mi dìde níta máa mi makari mi akhlaq kí n máa hùwà dáadáa fún yín kẹ́lẹ́ kọ́ṣe mi nígbà wọn béèrè ìwà dáadáa lọ́wọ́ yàwó Aisha kí ló sọ ó ní kùlùkùlù Qur'an ó lọ́rùn Qur'an ni ìwà nábì nítorí ànábì bá ti wọ́n ti wá ní kùránì kọ́ da ànábì máa ń ṣe kọ́ da ànábì ń e ṣe nítorí pé ìlànà òsùn náà nìyẹn ìwọ́n tó ń tẹ̀lé ànábì tó níwà. ànábì máa ń tẹ̀lé bá ànábì máa ń pàgbàlagbà lé kódà nínú àwọn sàábà tí wọ́n ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ànábì ò ní kọ̀ǹfọ́ọ̀tì wọn láti dójú tì wọn ànábì ò kàn ní má bá lo àkọ́wá mi yẹfọ àlù na kẹta wà kẹta àwọn nǹkan tó ń ṣe báyìí nínú àwọn ìjọ mi fa ẹni tí ṣe náà ní sí wọ ànábì ànábì ò ní dákọ̀ ẹ̀ kọ́ ọmọ adárúkọ àwọn èèyàn ewu ńlá ni ifo kọ́dẹ́ pé ọ̀fẹ́ kọ́dẹ́ ti mistake ewu ńlá ni àfi tó ń tọ̀ wọn bá ti bá débi pé kẹ́dá kọ́ ẹ̀ òun náà ni pé muhammadu tó dòkó pé súnà yẹn sáwọn pa náà iṣẹ́ táwọn sì ń ṣe náà ni pé káwọn pa náà gbogbo yẹn kò síbi dẹ́wọ̀ lẹ̀ à irú yẹn ó dàkọ̀ rẹ̀ káwọn èèyàn lè ṣe kí ni wọ́n lè sá fún àmọ́ àwọn afẹ́ ẹgbẹ́ rẹ ẹ̀ ti sọ̀rọ̀ débi ọ̀rọ̀ òtí ń bu òtí ń ṣépele o ti ń fi ebú ara mu o ti ń yọ láì fi o ti ń rárá mú fún ó burú jáde kátó wá tó wọn parọ́ mọ́ wọ́n tó ń parọ́ àbá súnà ọ̀fẹ́ wọ́n súnà ni gbogbo ẹni bá ṣe parọ́ mọ́ yẹn tó wá débí àlìkíyàmà iṣẹ́ rí rẹ̀ tó bá ṣe iṣẹ́ rí rẹ̀ tó bá ṣe wọ́n lọ lè kó wọ́n kó sínú fáìlì ẹni tó parọ́ mọ́ àtẹ̀lẹ́rú ni mọ̀lẹ́mú àdébìyẹn mà àwọn tó pé wọn ní bá ṣẹlẹ̀ nínú àkáǹtì wọn jọ́ àlìkíyàmà ṣátàmà haza ó bú eléyìí láì lẹ́tọ̀ọ́ wàkọ́sọ̀bà haza ó dúkùn ọ̀rọ̀ lu eléyìí láì ṣe pé ìtúsọ rí bẹ́ẹ̀ àwọn yẹn lẹ́yà. torí pé dáwà kan fẹ́ ṣe tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní tí wá pé <laughs> ìmọ̀ alùsùn náà jama'a èèyàn wò kí bóòlù ànábì ṣe máa ń pèpè bóòlù ànábì ṣe máa ń bá yàn sọ̀rọ̀ bóòlù ànábì ṣe máa ń pa àwọn yàn sákèsí ìwà ẹ̀yin ìyá wa ẹ̀yin sísà wa ẹ mójútó ọkọ yín ẹ tọ́jú ọkọ ẹ o ọ̀pọ̀ yín ò mọ́ o ọ̀pọ̀lọpọ̀ ọkọ ń sìn wọ́n ti di ìyàwó àwọn ìyàwó ti di kíni wọ́n ti dọ́kọ́ o especially tọ́lọ̀mọ́ tó wá ní kọ́kàwé àbọ́lọ̀ tó wá fún ní chẹ́ǹjì àbọ́lọ̀ ní àwọn fámìlì yẹn lówó orí bẹ́ẹ̀ sì kọ́ pé òun náà níṣẹ́ iṣẹ́ dáa púpọ̀ kéèyàn níṣẹ́ àmọ́ àwọn obìnrin lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n ń tara bọ̀ yìí máa mú wọn tàpá sásẹ̀ ọkọ wọn àfàwọn díẹ̀ tọ́lọ̀ ń sàánù ọkọ yín wọn yàtọ̀ sí eh, gọ́fúnà Lagos State nínú ìtumọ̀ ọkọ ọ̀wọ̀ tó fún gọ́fúnà Lagos State òun náà lọ́gbọ̀rọ̀ fún ọkọ rẹ̀ sọ wá tó bẹ́ẹ̀ kí gọ́fúnà máa bọ̀ oyè kọ́mọ ní ẹ wọlé lọ ẹ máa ẹ máa sọ lé náà ń bọ̀ wá mo fẹ́ rojọ́ díẹ̀ náà yóò rò bí òyìn tán yóò ṣe wà lọlẹ bọkọ pé ẹ kí la fẹ́ jẹ tọhún ní ọyá ẹni tó wá ti wà lẹ gbé wá náà ni àdéhùn òun ò tí gbé kaná ah! látàárọ̀ tí mo ti ń lagun tí ń wá ń tẹ́jẹ káàkiri ẹ ṣe dáadáa o ẹ dáadáa torí ọmọ àlùbáríkà èèbó eh, náà àlùbáríkà tọ̀dọ̀ ọlọ́run yìí máa ń jẹ jáde lára ọmọ tí ìyá rẹ̀ bá ń tẹ̀ láṣẹ ọkọ kọ́lọ́mọ́sà ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àtàjọkùnrin náà ẹ̀já tọ́jú àyàwó wa kọ àwọn àna wa adébí awé àbí àwọn àna wa kọ́ nínú àwọn òròyìn alòsùn ọjà máa ní ká máa tọ́jú àna má pé kìí sọ̀rọ̀ àyàn fún ọ ọlọ́ni wàá ṣòro hún nàbìlì màrú ọlọ́run ní ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín kí ni wọ́n dùn ẹ dùn wọ́n nú tọ́ba ṣe dáadáa sí àwọn ìbàbá àti ìyá rẹ̀ inú ìyàwó rẹ̀ ó dùn àbí òní dùn nítorí ọ̀sán náà nìyẹn ẹni tí ó bá ti dùnú ọlọ́run kọ́ mọ̀ sí látọ̀dún tó lọ ó pè wọ́n díẹ̀ kan lọ ọ̀sẹ̀ mọ́tán jẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ fẹ́ mọ́ tí wọ́n ń ṣe ẹ̀dá pẹ̀tù ọlọ́ ẹ̀já ṣe dáadáa ẹ̀já wà dáadáa àwọn níbọ̀ wa ẹ̀já ṣe dáadáa pẹ̀lú wọn àwọn tàbí wọn ṣiṣẹ́ níbi iṣẹ́ ẹ̀já ṣe dáadáa ẹ̀yin tẹ̀ ń gbéṣẹ́ fúnra yín tẹ́ bá ti rírun gbọ̀n wọ́n ti gbà pé ìwọ ni àrólé àwọn sàábà wọ́n jàǹbá wọn lẹ́nu iṣẹ́ tọ́ bá ti jàǹbá wọn wọ́n ni ọ̀tọ̀ọ̀tọ̀ níta tó wọ́n rò pé alùsùnà ni àti kìí sa alùsùnà ó sì kírun àkídà torí pé kò sí kíni kò sótọ́ bọ́dọ̀ bá ṣe ní sọ iṣẹ́ tó bá fẹ́ ṣe iye báyìí nígbà pẹ̀lú àwọn ọkọ̀ tí sàrọ́ iye tí ń gbà ní kó o ṣe ra màtíráàsì kò ṣiṣẹ́ tó bá ti tẹ lọ́rùn ìjọba ti jẹ́ aláàlí ni. lẹ́yìn náà ká máa ṣe àpọ́nlé àwọn olùmọ̀ wa àlẹ́ ulama wala satul anbiya ká máa ya àwọn ṣàbábù aṣàwò ẹ má kọ aṣa o ẹ má kọ aṣa o aṣa ò sínú súnà o àfáà ti ń sasa yẹn ó kéwú lóòótọ́ ó sì ń fàdíìsì ó sì ha Kùránì ìmí ha gbogbo mọ̀túnù tán ìwà àtàrà rẹ̀ ní ìwòye kìí ṣe súnà o àfáà ti ń sàdé fi sàgbé sí àgbè sí sí ẹgbẹ́ bàbá ẹ̀ yẹn ẹni tó lè bí lọ́mọ àbí wọ́n jẹ́ bí bọ́dà fún tọ́fẹ́ pé sákèsí tí wọ́n ń sasa àṣà tí ń ṣe yẹ kìí sí nínú súnà o tààrà ìní ń ṣe o bí ìyá máàlìkì lọ sọ fún máàlìkì pé rọ̀bíà ní lọ́lẹ̀ kéwú lọ́dọ̀ ẹ̀ ó ní tààlàmù ìtàràmà kọ́bùlà tààlàmà ìlmà ó ní kó tó kọ́ kéwú kọ́kọ́ lọ́lẹ̀ kọ́ ìwà ẹ̀ rọ̀bíà dáa púpọ̀ lọ́wọ́lúwàbí ẹjẹ́ ṣe dáadáa ọ̀rọ̀ ìwà tí ọmọ ìyá rẹ̀ tẹ́jọ ń ṣe súnà ọ̀rọ̀ kan wá di wípé ẹ ṣe khìláàfù lérí khìláàfù ṣẹlẹ̀ lérí mọ́sálà kan lọ́bàdé rántó èmi ọ̀tẹ̀lé tiẹ̀ èmi ìwọ náà tẹ̀lé tèmi ní kálukú mú tiẹ̀ kẹsì máa bá ní àjò lọ lọ́wọ́ á ní rọ́ o àní sèmọ́láyé inú ẹ̀sìn wo nìyẹn wà àwọn sábà dẹ́sẹ̀ àwọn àyàpá kan àbí wọ́n sì wọ́n yà pẹ̀lú ara wọn kálukú sì dúró lérí kíni lérí mọ́sálà àti tẹ̀ mọ́sálà kẹlàfíà kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa súnà ó ń bùkátà ìwà dáadáa níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ẹni tó bá ti jẹ́ alòsùn wal jamaa kò ní máa sọ̀gùn kò ní máa ṣáájò àdúrà tí wọ́n máa ṣe kí ni ni wọ́n máa ṣe ọ̀pọ̀ yẹn èyí káàrí káàsì káàrù ọ̀pọ̀ yẹn èyí káàsì káàrù tabakiro àṣùbà tán èmi ti kírò lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí mi àbí mo lè ṣe lẹ́kṣọ̀ mbò mi àwa káṣìlì tán ọmọ ìyá gbé fóònù ni hello ó ní káàsì káàrù àtàṣe mọ́ òun ṣe dáwà ẹ̀ṣẹ̀ sikar àwọn àjẹ́ náà bá jẹ jẹ́ wọ́n dà kanu mọ́ lọ́wọ́ àwọn kà sikaru lẹ́yìn àṣùbà àwọn kà lẹ́yìn alásàrì ṣẹlẹ̀ ẹ̀rí jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń dánsì jẹ́wọ́n àyè kà sikaru ní jẹ́wọ́n ẹ̀yìn ní ma kà sikaru láàrọ̀ èyí tó bá ṣe láàárọ̀ ló lòdì rọ̀lẹ́ èyí tó bá ṣe rọ̀lẹ́ ló lòdì àárọ̀ jókèjì ó bá tún ṣe ìpínlẹ̀ yàtọ̀ àjọ kejì wọ́n sì máa lo ayé rẹ̀ nìyẹn ó kéré parí lọ lẹ́ra citadel of believer prayer twenty seven ìwọ ìyàwó àtàwọn mẹ́ tẹ́fàjà lùsùnú tọ́ ẹgbẹ́rẹ́ fàdúrà lẹ́ o aburú ń bẹ́lẹ̀ ayé o kó lè àwọn obìnrin falak ní sàdí makala ọlọ́run láburú ń bẹ́ ní ayé ọmọ sàdí gáàsì kì í sa wákàb ọlọ́run aburú ní lóru ọmọ sàdí lẹ́fà sáàdì fìlú ọkọ̀d ọlọ́run àwọn ológun bẹ àwọn ológun tó mọ̀ wọ́n máa wá ṣàbúrú sí yín àwọn olójú ń bẹ ọ̀mẹ́sàrì hásìdí ìdá hásàdà wọ́n máa gbèrò kọ́ bàjẹ́ fún yín torí pé ẹ ti lẹ́sùn ògùn mọ́ wọ́n máa wá gbèrò kádàáwò kan bá yín kẹ́ wá sáwá bá wọn àwọn wàá sọ fún yín pé ẹbẹ́ ní òsì kan ẹbẹ́ yìí ní òsì kan ibi wọn wá ní òní òsì kan. ẹ dákun nǹkan bẹ sọlọ wàá ju kan náà lọ ṣáàjú àwọn lọ àwọn ìyàwó yín ẹ máa dá wọn dòkólẹ̀ kẹ́ máa ṣe àfikàrọ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé alùsùnà máa ń tọ́jú òbí ẹ̀ alùsùnà máa ń tọ́jú òbí ẹ̀ alùsùnà sì máa ń tọ́jú ẹbí wọn ò sẹ̀sìn ẹ́ lóòótọ́ wọn ò ṣe súnà èyí ò ní kọ́ ọmọ fòun rẹ̀ sẹ́wọ̀n kò ní kọ́ ọmọ lọ bí ìjọ wọn tí wọ́n ń ṣe tí ọba ti ní kó bídíà sínú àti ṣíríkù èyí ò ní kọ́ ọmọ ṣe kí ni kọ́ ọmọ mọ̀ béèrè àláfíà wọn o sàlámù bọ̀dá bóyá àláfíà yín kádàmọ́ mo ní kí yín náà ni kí ni Tìjàní àtẹ̀sẹ̀ mu dínkẹ́ mọ́ sí mọ́ wọláì mọ́ lọlé ní kan bí jẹrin tẹ́ẹ̀mọ̀ pé ọ̀rọ̀ àwọn ìròrí àwọn Tìjàní àyẹn àgbọ́dọ̀ dákẹ́ ọ̀kan náà àwọn bàbá wa àwájú kó à ń sọ̀rọ̀ èmi wá ń sọ pé ọ̀rẹ́ wọn mo wá ní ẹ múra sàdúrà o ó ní ìyín sàdúrà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní ìyá kan sọ lóko yí pé ẹsẹ̀ tí ń lò yẹn só ti lójú só ti lójú kí wọ́n béèrè pé ṣé lágbára tọ́lọ́ rẹ̀ ṣé ẹsẹ̀ yẹn ti lójú kí là ń gbóyè lẹ́yìn bá ìtumọ̀ ẹni pé nígbà tó yẹ kí wọ́n tààyàn ní nǹkan tí wọ́n béèrè pé ṣé ó ti wá ṣẹlẹ̀ wọ́n á ní ẹ̀yẹ sáwọn ṣàdúrà tẹ́wàá tí ń ṣàdúrà nǹkan kan ò ní ṣe yín ẹ̀sìn má ṣe kí ni ẹ má ṣe ṣírí kù ẹ má bẹ lọ́hùn ẹ̀gbọ́n tí bàbá yẹn sọ ó ní ẹ̀yin ẹ bá ayé nígbà táyé le lójú ẹ máa sọ̀rọ̀ kẹ́ ẹ máa mú jẹ. Ah, ìṣọ́ àwọn òpè ṣé wọ́n sọ wọn pé ayọ́rọ̀ ń sìn. èyí kò wá pa mí lẹ́kún ẹ̀mẹ́lẹ́kejì tí mo gbọ́ òun náà ni pé. tó bá jẹ́ pípa tí ayé gbóná lẹ́yìn dé ni kẹ́ẹ̀ tó ṣàdúrà yóò níbi sẹ́yìn náà tara gbogbo ẹ̀ náà nǹkan nǹkan náà ni Allah ló dá gbogbo ẹ̀ ẹ bá ṣe léyìí tẹ́ ṣe yìí oyé àṣẹ ọlọ́run náà ní ń dáhùn níbi ọ̀nà méjèèjì ìròrí ìtànù yẹn jẹ̀mọ́ ìròrí súnfì ìròrí wájàtò òjúdù nìyẹn wípé gbogbo tó wà ní ilé ayé pátá ọlọ́run ló yíra padà lódi gbogbo kan yẹn gbogbo nǹkan yẹn bá ń ṣe ẹ̀ ń sin Allah náà ni. sáwà dákẹ́lẹ́ ní tasawufu jama a sì lọ́lẹ́ pàdé ọlọ́run a sì dákẹ́lẹ́ ní tasawufu èyí tí wọ́n ń ṣe ńlẹ̀ Yorùbá táwa rí ẹ fi tasawufu ọ̀rọ̀ ju àsìkò jùnéèdì lẹ̀ jùnéèdì ti lọ àwọn eléyìí là ń bá wí àwọn oníṣirísílà yìí ṣirísílà ẹ̀yọ́ máa yá mi ẹ̀dá kò tòlítọ́ lọ́wọ́ bá wa alò súnà ọ̀jàmá ọmọ sí dada sí níbọ̀ rẹ wọ́n ní àfa yẹn da àmọ́ kò ní bá wa jẹun kírísímàsì ní wọ́n fẹ́ jẹ fún wọ́n ní wọ́n ń sẹlẹ̀bírẹ̀tì ìkómọ ọjọ́ ìbí ọmọ ọlọ́run ọ̀wá tó ń béèrè pé sọ́dáka jẹun àbí kọ̀dáka jẹ ṣé o sì ṣe súnà ní wọ́n ń káyà wọ́tọ̀ àmọ̀ lẹ́dínà wọ́tò lè kìtàbà hìlò lẹ́kọ̀ọ́ ṣé wọ́n lò lè kìtàbà tó bá gbé igbó wá sómùú nígbà ọlọ́run ti ní ká máa gbóúnjẹ wọn tọ́ba pẹ́ ẹlẹ́dẹ̀ sọ jẹ́ nígbà ọlọ́run ti ní ká máa jẹran wọn tọ́ba pa ajá sọ jẹ́ ọwọ́ ni wọ́n ní ká máa jẹ sí ìjẹkújẹ wọn ni wọ́n máa jẹ lọ́dọ̀ ẹ̀ alókìtá mi lè ṣe yahoo ọkọ̀ àmọ́lù ọwọ́ ajẹ́ ọmọ olè ọwọ́ ni wọ́n ní ká máa jẹ́ kí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ lásán ni wọ́n fẹ́ràn yẹn sẹlẹbúrẹ́tì wọ́n fi ń sẹlẹbúrẹ́tì ìfi ọmọ tìṣọ́dọ̀ Allah tọ́lọ̀ ní sọ́mà tilẹ̀ wọ́n mì sọ́mà fẹ́ já òkè fẹ́ ọfẹ́ lana <laughs> ilẹ̀ fẹ́ rí nítorí pé anda awolé rahman wadada nígbà tí wọ́n gbọ́ pé àwọn kan ní son of god wọ́n wá ń sẹlẹ̀bẹ́ẹ̀tì ìjọ òkú mọ ọmọ yẹn wọ́n tó ń ṣe fatiwa yìí pé èyí lè jẹun bẹ̀ tó sì ń ka alámúyẹ lídì wọn lọ bọ yóò lẹ́tì irú kí wọ́n burúkú ò ní ẹ̀ ọlọ́run ni jẹun wọn tí ọba ti jẹ́ jẹkújẹ ni tó bá dédé kújẹ àlejò kí ni àlejò o má dédé kújẹ wọn o alùsùn wal jamaa wọn ni wọn máa ń sàkólé kan pẹ̀lú mà pẹ̀lú kí ni jàmbá pẹ̀lú mà ó lè jẹ́ alùsùn náà pẹ̀lú òdo sórí kápẹ́ńtà tí ó bá fi lè kẹ́kọ̀ọ́ yanjú yóò sì lẹ́kàn yóò ṣe materials lófò bíríkìlẹ̀yà tí ó bá ti lè kẹ́kọ̀ọ́ yanjú yóò ṣe símẹ́ǹtì lófò yóò sì lẹ́kọ̀ọ́ wọ́n dalẹ̀ ìyẹ̀wò tó àtúnkọ́ òfó ti ṣàwọn tó ní tí èlò tí ọba kọ́ sẹ́yẹjú yóò ṣàṣọra aṣọ́lálá yóò sì bàjẹ́ ẹni wọ́n fi ṣe dáwà tó àbá fi lè kéwú ọmọ bẹ̀sìn jẹ́ tẹ̀wú kéwú ní òjò ọmọ yàtọ̀ láàrin ṣíríkù àti bíríà kéwú ní òjò ọmọ yàtọ̀ láàrin àdíṣù sọ́yé àti kìíní àdíṣù dàáyé kéwú ní òjò ọmọ yàtọ̀ láàrin igbó àtọ́jú ọ̀nà kéwú ní tọ́sílẹ̀ àjùbá bọ́ọ̀ bá ti wá ní tọ́sílẹ̀ lọ́wọ́ ilẹ̀ yorùbá ló ti wá bò wá dàrú òkùnkùn ti bú yìí bóò ló ṣe wá rí náà nígbà tó kò tó yá lọ sókè téèyàn sì lọ́rùn gbà bí sì ń jó sẹ́lẹ̀ǹsì lé tí láwárí ẹ̀ sì tún gbẹ̀gbẹ̀ báyìí ọkọ̀ ilé àjáde ẹlẹ́yà fún nìkọ́ tí wà lẹ́ò ti dé bí sì ń jó sẹ́ náwọn ni eh, àwọn bàbá súnà ni wọ́n ṣe kú ẹ má wúwo gúrú máa kẹ̀kẹ́ ìjáde ara wa gbà kásòótọ́ kásòódódó ọ̀rọ̀ má wáyé ẹnu ẹnìkan lẹ́yìn ìyọ́nú ọlọ́run ẹnìkan ò lè ta ọ́ lọ́sí ẹnìkan ò lè sọ́dọ́ lówó ẹnìkan ẹni tí ọ̀dà ò sì lè pa ọ́ ẹni tí ọ̀dà ò kò lè pa ọ́ ọjọ́ tó wáyé ti lákọlẹ̀ ọjọ́ tó lọ ti lákọlẹ̀ ọlọ́mọdé á ti lọ nísìn alùsùn àwọn ìjàmbá àmọ̀ wá ìmà ìmà òní ló sọ ọ́ nàbí ṣe tó ọlọ́run wà kúrò bí zidni ilma máa pariwo rọ́bì sí dínà ẹ̀lìmà ọkọ̀ rọ́bì sí dínà ẹ̀lìmà wọ́n náà máa wí lóru ọkọ̀ rọ́bì sí dínà ẹ̀lìmà ẹ̀kọ́ àwọn ọmọ yín ká máa wí ọkọ̀ rọ́bì sí dínà ẹ̀lìmà tó bá ń bẹ̀rẹ̀ mọ́ lọ́dọ̀ ọlọ́run ìmọ̀tọ́lọ́run fọ́ pọ̀ Allahumma nas'aluka ilman nafi'a wa rizqan tayyiba wa 'amalan mutaqabbala ẹ máa ṣàdúrà yẹn púpọ̀ ọlọ́run fún onímọ̀ tí ó pọ̀ ìmọ̀ tó ní máa wíwúkú tó ní máa sọ̀sọ̀kúsọ̀ tó ní máa tó ní máa tó ní máa tó ní máa dérí àwọn àlùmọ̀ tó ní máa darí wọn gbogbo ẹlẹ́ẹ̀kẹrin táàfin jálù sọ̀rọ̀ jẹ̀má òun náà ni àmàlà kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè rí ipa àtàrà bọ́sẹ̀ à ń jẹun àláàlì mọ́sẹ̀bọ̀ dáadáa kó o sì wá máa tẹ̀ramọ́sẹ́ tó o bá fi lè tẹ̀ramọ́sẹ́ dandan ni kò náwó. ni ń tẹ̀ramọ́sẹ́ wọ́n ń bú ọpọlọ kàdà ní ọ mọ́jọ́ dùn ọ òun tí ó sọ kàdà gbogbo rẹ̀ kò só lọ́wọ́ wọn wọ́n dá wọn lóhùn ẹnu ọba tó bá rí sámọ̀ wọn rẹ mọ̀ wọn rẹ ilé tó bá gbà kọ́kọ́ wo ínkọ́ọ̀mù kó tó gbà ìyàwó tó bá fẹ́ kọ́kọ́ wo ínkọ́ọ̀mù kó tó ṣe kíni kó tó fẹ́ aṣọ tó bá rà kọ́kọ́ wo ínkọ́ọ̀mù kó tó rà má di ẹrù kẹrù lérẹ lérí ọlọ́run ní láàánú kò sáàmì náà bẹ́yìn náà hùmà iṣẹ́ tó ń fi àyà ti dùn ní à ọlọ́run bá ní gbogbo yẹn ní yẹn lọ wọ́n fà náà bá àgbọ̀hún fọ́ọ̀kọ́ bá dín dàrí ṣáàtì ọlọ́run bá ní àpín fún fún yín ẹ wàá dúra yín lọ ẹ dákun àwọn kan jù ọ lọ wọn náà jẹ àwọn kan ni wọn jìyàn ó di ọlọ́wọ́ rìn àjò rẹ ẹni wọn bá ti máa wọlé pílánì àlìjẹ́nà kókó káwa máa ṣiṣẹ́ yìí nínú àwọn òròyìn alòsùn àwọn ìjẹ̀mà ni wọ́n ti jùṣẹ́ torí pé aláàlí ló lè mú ọwọ́ àlìkìyàmọ̀ rọrùn sọ́dọ̀ ẹni tí òṣìṣẹ́ ọ̀nàwó bí ọba máa tọrọ bára yóò máa jí tí ọba jí yóò máa ya láì ní sanmọ́ dandan ni kéèyàn náwó lójúmọ́ ó kéré parí lásìkò tá a lò lọ́wọ́ yìí ọ̀nà one thousand lójúmọ́ èló ni lóṣù jama ìyàwó rẹ̀ náà ọ̀nà one lójúmọ́ èló ni yẹn jama ọ̀wọ́ gba twenty five thousand ó lè ṣubẹ́ sáyẹ̀ ìtumọ̀ ẹni pé iṣẹ́ tó ń ṣe tó wà mí kún tọ́mọ̀ sí kíni tọ́mọ̀ sí torí gbèsè lọ́mọ̀ jẹ ọmọ méjì ọ̀sán oṣù oṣù fẹ́ mú kàmọ́kà òṣèlú owó ni wọ́n ń pín bẹ́ẹ̀ èyí tí ọba ní pín owó níjọba ti débi òṣèlú yẹn ní ó ti sá ẹ sá pé ha àlìkíyàmù ní dà dákùn tòdò tọ́lọ́wọ́n bá ìtọ́ba rí ọ̀nà aláàlí ní kò san o torí ìjọ tí kò ní sí owó dépò tó fowó san gbèsè iṣẹ́ eré ni wọ́n fi san gbèsè o tí ọba ṣiṣẹ́ eré mọ́ ànábì ni wọ́n di ẹ̀ṣẹ̀ àwọn tó jẹ lówó wọ́n di ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wọn wọ́n di ìmọ̀wọ̀ lọ́rùn iná tó fẹ́ wọ́ wa gbóná sí ọlọ́mọdé àbá wọn wọ̀ náà o ẹja tẹ̀ra mọ́sẹ́ kátọ́jú àwọn òbí wa kan tó lọ tí wọ́n ti lọ tán ah especially ìyá rẹ̀ especially ìyá ẹ̀ lẹ́yìn náà bàbá rẹ̀ ọ̀kan náà àwọn ṣe kwanjó ni ó ní arákùnrin kan wọ́n béèrè fatiwa lọ́wọ́ àwọn wípé òun kàn gbọ́ tí wọ́n pè òun wípé iná ti ṣẹ́ nínú ilé o lòun bá ń sáré bọ̀ ìyá àwọn wà nulẹ̀ ọmọ àwọn méjì wà nulẹ̀ àtìyàwó òun bó o ṣe wọnú apátímẹ́ǹtì báyìí wọ́n ti rí eruku ti bo gbogbo nulé ló bá gbé ìyàwó lòun fọmọ méjì ló sáré gbé wọn lọ sálẹ̀ lọ́dọ̀ àwọn síta nígbà tí ó fi bí òkè ìyá ti kú ah ṣéèkì ni o ti ṣe mistake ìyá rẹ̀ lẹ́yìn kọ́kọ́ gbé ìyá rẹ̀ lẹ́yìn kọ́kọ́ gbé torí pé látọ̀ awùwọ̀n bí ìyá rẹ̀ bá ti lọ kò sáàrọ̀ mọ́ kò sí tó fi parọ́ ẹ̀ ó lè fẹ́ yàwó mi ó lè bímọ mi ah ṣe kìí ṣe mistake ìyá àwọn tàbá ní ìyá láyé akóríire ìdá tọ́jú ìyá wa wàlá wàbára mi wá lídà tí mi wá lídà tí wọ́n mú yẹjẹ́ àlè jàbára ṣàkíyà ọlọ́run ni mo ní sórí ibùtọ̀ máa ń tọ́jú wá lídà rẹ̀ lẹ́yìn àwọn bàbá wa ká máa tọ́jú àwọn náà àwọn tó sì ti lọ ká máa ṣàdúrà fún wọn fọ̀nbẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn kọlọmọsà sí wa ní ahlu sunnah wal jama'a lóòótọ́ hakọ̀ àkídà rẹ̀ kọlọmọsà fún wa ìbáàdà rẹ̀ kọlọmọsà fún wa ìwà rẹ̀ kọlọmọsà fún wa oye halal àtọ̀dọ̀ ọlọ́run wáṣà kọlọmọsà sínú ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa kọlọmọba aláàkọ́ wájá pẹ́ lérí dáadáa kọlọmọ fún aláàtìbọ̀tán dáadáa ọlọ́run sọ wa lọ́mọ àlìjánná ọmọ sọ wa ní ọmọ aná wọ́n sì já wọná kátó wà والسلام عليكم ورحمة الله وبركاته أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا